ajá mi tí kì í ṣẹjẹ kókó nìyẹn òkòkò kí n kò kókó má rí náà òbò láéláé ìṣọ̀lá bó bá sọ èmi ni o máa rí èmi ni o àìrí mi kò má lè sùn hmm. kò má lè sùn bí akọ pẹ́pẹ́yẹ. Aha. iṣẹ́ oko rẹ bá ti ṣe òwò èmi àbíná ló máa jẹ iṣẹ́ oko ṣe òwò ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ bá omi lọ́jọ́ ló fi kọ́ ọ̀rọ̀ jọ òwò yìí lọ́jọ́ ló fi gba kókó òun lọ́jọ́ ló fi gba adé ọba èmi aya rere láàdẹ ọkọ òun máa kó jẹ lásìkò máa tún pọ́kànlé balẹ̀balẹ̀ máa kápọ̀ sókè máa finú ṣoyún máa ṣàbíyamọ máa fọkọ lọ́mú máa fọmú fọmọ máa tọ́jú ilé máa tọ́jú ẹbí èmi mo ṣẹ́gun sí èmi láàjẹ gbogbo iṣẹ́ o bá rẹ kọ́ rẹ̀ ṣe o òwò èmi àbí iṣẹ́ oko rẹ bá ti ṣe òògùn èmi àkànná ló máa jẹ iṣẹ́ oko ṣe òògùn ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe òògùn èmi. wọ́n ti dé ajẹ́ àjẹ́ máa block ìwọ tó kò yẹ olórí ẹwà tóbi i have sent the card to you invitation card to you. láì sínú dídùn oko ò lè gbérí máa sọkọ lẹ́yìn láti ṣàṣeyege ẹ̀rù ọba mi ò mi ò yọ sọ gbogbo ọkọ lè jù máa lo gírísì gbogbo bí ìtẹ̀sí mi ò ṣojú máa tọkọ lẹ́yìn láti kéré oko máa tó lẹ́yìn láti kéré ògbò ṣé kò yẹ kí n jèrè ọkọ o iṣẹ́ oko ṣe ògbò nífi ń gbogbo iṣẹ́ o àmì náà ló máa jẹ́ ká kọrin míì ìyẹn ti hey obìnrin ẹ máa bọ̀ ẹ gbọ́ kí <laughs> o. ṣùgbà ìbà ni mò ń ṣe yìí o. mo kò ṣùgbà wọ́n Mark, I have to block this person. I will block this person. Sorry, wait. Wait, guys. I will block this person. Eleni, gbọ́ràn, èmi náà ò ní gbà. Mi ní gbà o ò tún rí mi pè mọ́ o ẹ̀ẹ̀mejì ló ti pè mí tó disrupt show mi o ò tún rí mi pè mọ́ hmm. gbogbo ẹ̀yin tẹ́ pè mí yẹn nísìn máa block yín that is it. bí mo kàn sára fọ́ba tó dáa. ìbà olùdá ògo. ẹ jẹ́ fi pàwọn èèyàn wá wọlé. thank you thank you councillors thank you so much. ìbá okó oníran yẹ̀wò alákòóyọ̀ méjì abitọ́ funfun lẹ́nu. olójú tó ti kì í wọ̀ tún kò sí. àlọ́rọ́jà ajá àrùn jẹjẹ. ìbàrẹ́ ni mo ṣe o olódùmarè ẹjọ́ tó mi ṣe. ìbàrẹ́ olùdókòwò. pamọ́ sábẹ́ akọ. Oko pẹ̀lú òun ọwọ́ nìkan ní mọ́bò ó lè. Àmọ́ gbogbo wọn lọ́dún máa lè dá sábẹ́ abo ní mọ́bò. tẹ ṣe ń ṣe báyìí why are you guys doing this. iṣẹ́ alárùn kò lè dùn máa yẹ. mo kọ́ sí fọ́bọ̀ sí ànánánà dáná bí ìdìgìnà àáfà kìkì kì í wọlé. tó bá máa já kó já àdó ní kí mú fíkì kó sódàdà àfáà jìnnà ká kó já dà. mistake ẹ jẹ́ ká go straight to the point gbogbo àwọn tó pè mí yẹn ni mo máa block dànù gbogbo yín pátá ni mo máa block straight up tẹ́ ẹ̀ bá ti lè ní sùúrù kí n bẹ̀rẹ̀ program kẹ́ má ti rí fóònù ni ẹ ti máa pè pìrìpìrì tẹ́ ẹ̀ bá ti lè ní sùúrù ní tẹ́ máa máa face ni I will block you good ẹ ẹ̀ tún rí mi pè mọ́ ẹ jẹ́ ká learn láti wà patient gbogbo àwọn especially our Nigerians we have to learn it aláti wà patient kò ń you just see me and you start calling me immediately gbogbo ẹ̀ ní gbogbo yín tẹ pé ń sìn ma block that's it i'm sorry i have to do it. kò dẹ́ ṣe pé bí ẹ ní nǹkan kan tẹ fẹ́ sọ ẹ kò fẹ́ disrupt kínní yẹn ni so ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kú déédéé wòyí a ti fi orin yẹn ṣe bà ṣé dáadáa ni mo bá yín ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣáájú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ celebrate mi that is celebrate mi God will celebrate you ọlọ́run olódùmarè á bá mi celebrate yín mo dúpẹ́ pàápàá lọ́wọ́ màmá wa màmá wa extra board mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á bá mi celebrate yín mo dúpẹ́ lọ́wọ́ Dorcas God bless you my darling sister ọlọ́run á bá mi celebrate yín mo dúpẹ́ lórí gbogbo àwọn eh, fans mi náà tí wọ́n send video tẹ́ bá rí video yẹn ó wà ó wà pé in advance àwọn tó jẹ́ in advance àwọn yẹn ni wọ́n post àwọn yẹn ni mò ń post torí in advance ni gbogbo èyí tí ẹ ò mọ̀ bí a tẹ ti celebrate mi adé blog gbogbo yín àtàwọn tí mi ò mọ̀ God bless you ọlọ́run á bá mi celebrate yín ọ̀run á bá mi celebrate yín ẹ mo tún fi àsìkò yìí kí Anamáyọ̀wá yesterday was her birthday many happy returns all of the day ọlọ́run á tún jẹ́ kí o ṣe àmọ́dún ní agbára olódùmarè gbogbo àwọn tó tún celebrate birthday wọn náà lánàá tí mi ò mọ̀ may God continue to bless you and uphold you lágbára ọlọ́run ẹ fún àwọn course tó ń wá láti nàìjíríà tí mi ò gbé àwọn nǹkan tẹ́rí tó máa ń fi mí ṣe òun nẹ́rí yẹn mi ò lè ta bèbè sí nàìjíríà torí pé owó ta máa fi gbé ájú owó bèbè gangan lọ mi ò ṣe matchmaking fún nàìjíríà torí ẹni mi ṣe kí n gbé kọ̀ kó ṣe pé ìgbéraga wàhálà tẹ máa ń fi mí ṣe ti pọ̀ jù you don't have any cause to call me ẹ dẹ̀ máa pè tí n bá jàjà gbé àwọn nǹkan tẹ máa ń sọ kò ń ṣe nǹkan nǹkan tó máa ń fa tó máa tó máa ń trigger ìbínú ni so ó better kí n má rò kúkú gbé ẹ wò ṣẹ́tìrì ní ìtì show hello. èyí mi ti ń ká. ẹ kọ́ lẹ́mọ̀ ẹ jọ mo fẹ́ bèrè èèlò ni bèbè. màbá show mo wà live mo ń ṣe show mi ò ta bèbè lórí oh. live yìí. ok ẹ má bínú. Yeah mi ò sọ̀rọ̀ bèbè lórí bíbà àwọn to bá fẹ́ ra bèbè ẹ pè mi afterward and mo fẹ́ sọ mi o lè ta bèbè sí naija mo ń sọ nsìn àwọn tó fẹ́ pè mí fún bèbè ní naija mi ò lè ta then mo tún fi àsìkò yìí sọ fún ẹ̀yin ọkùnrin torí pé mi o mọ àwọn obìnrin tí wọ́n wo show mi tí wọ́n dẹ̀ ń ra bèbè lọ́wọ́ mi tí kò bá ti ń ṣe ìyàwó ilé ẹ tí kò dẹ̀ ń ṣe àfẹ́sọ́nà tó fẹ́ tó jẹ́ pé ẹkọ̀ jọ ń dóra yín girlfriend boyfriend lẹ́ ń ṣe tó o bá ti rí bèbè nídìí obìnrin mi ò mọ ibi tó ti rà mi ò dẹ̀ mọ̀ bóyá orí show bóyá ọwọ́ mi náà ti rà ó bọ̀ nítorí pé tó bí on a side tó o bá ti rí bèbè nídìí obìnrin kó o tó do tó o dẹ̀ mọ̀ pé o fẹ́ràn ilé ẹ̀ ò fẹ́ kí ilé ẹ̀ dàrú sọ fún pé kó yọ bèbè kó o tó do èmi ò kí ń sí nínú ẹni tó ń bá wọn túká torí pé mo bímọ obìnrin mo dẹ̀ mọ̀ pé òṣùwọ̀n tó o bá fi wọ́n fúyàn òun náà máa fi wọ́n fún ẹ tó o bá ti ní girlfriend tí kò ṣe ẹni tó o fẹ́ fẹ́ tí o kàn kì í ṣe ìyàwó ilé ẹ tó o dẹ̀ fẹ́ràn ilé ẹ tó o fẹ́ kí ilé ara ẹ kó dàrú tó o bá ti rí bèbè nídìí obìnrin sọ wípé kó bọ kó o tó do má do obìnrin pẹ̀lú bèbè nídìí tó o bá fẹ́ kí ilé ẹ dàrú tó o bá tó bá jẹ́ pé kò ń ṣe girlfriend tó bá jẹ́ pé kò ń ṣe ìyàwó ilé ẹ tó bá jẹ́ pé kò ń ṣe ẹni tó jẹ́ pé o fe fẹ́ fẹ́ sílé bọ̀ pé ẹjọ́ ń fẹ́ra yín ẹ̀ ń jíra yín dó jọ nítorí ọlọ́run torí bèbè tọ̀dọ̀ mi èmi ò lè máa ṣọ́ àwọn èèyàn báyìí pé bóyá ẹni tó ra bèbè ẹni tí ra bèbè bí mo dẹ̀ ṣe ń pariwo tó ẹni tó máa ra bèbè yẹn tó máa fẹ́ fi cause havoc nínú ilé onílé ó máa wà ẹni tó máa ra bèbè yẹn fi cause wàhálà nínú ilé onílé ó máa wà so ìwọ ọkùnrin tó bá fẹ́ dóòbò tó yàtọ̀ sí òbò ìyàwó ẹ ṣe mọ̀ pé mi ò sọ wípé kẹ má dòbò mi ni kẹ má dòbò ń o mi ni kẹ má ṣe nǹkan tẹ fẹ́ ṣe bẹ ìwọ tó bá ti fẹ́ dòbò tó yàtọ̀ sí òbò ìyàwó ẹ tó o dẹ̀ fẹ́ kí ilé ẹ kó dàrú tó o bá ti rí bèbè nídìí obìnrin sọ wípé kó bọ kó o tó do bèbè ti mò ń tà bèbè oríire bèbè láti mú ìfẹ́ àti ìrẹ́pọ̀ wá láàrin ọkọ àti ni bèbè láti láti end sexual activities obìnrin ni fún ọkọ ẹ̀ kò ń ṣe bèbè láti dá lérú bẹ́ẹ̀ mo mọ̀ wípé àwọn ẹlòmíì sì máa wọ̀ sídìí láti gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ àwọn ẹlòmíì sì máa wọ̀ sídìí láti ka láti kó níbi tí wọn kò gbìn sí láti fúrúgbìn níbi tí wọn kò ti gbé gbìn àwọn ìmíì sì máa wọ̀ sídìí láti kó èrè ibi tí wọn kò ṣe nǹkan kan sí so tó o bá ti rí bèbè ní ìdí obìnrin tí o dẹ̀ mọ̀ wípé kò ń ṣe ìyàwó ilé ẹ tó o dẹ̀ mọ̀ wípé kò ń ṣe àfẹ́sọ́nà tó o fẹ́ fẹ́ sílé. Si jọ nítorí Ọlọ́run sọ wípé kó yọ reason tí mo ṣe máa ẹnìkan béèrè pé what of fashion mi ní sọ pé kó fi fashion lẹ̀ ó reason nítorí bèbè bèbè tiwa àti bèbè tó bá gbóná gidi o nídìí láti yọ bèbè tó ń lò tẹ́lẹ̀ kó tó fi kún o lè wọ́ mọ́ bèbè tó wọ̀ sídìí so kò sí ẹni tó lè dìtámì bóyá fashion àbí ordinary àbí bèbè àdúrà so nítorí pé o lè dìtámì tó bá ti mọ̀ pé kò ń ṣe ìyàwó ẹ má do pẹ̀lú bèbè torí pé bèbè bèbè tọ̀dọ̀ mi wọ́n lè wọ́ mọ́ bèbè mi bèbè tọ̀dọ̀ mi nǹkan kò bá jẹ́ so ó lè tó bá dẹ̀ ti dàpọ̀ mọ́ra tó ti wà lára iṣẹ́ tó máa ṣe ló máa ṣe o ni mo ṣe ń sọ wípé o ń lo fashion o lo fashion níjọ́ tó o bá ní lo fashion kò sẹ́ni tó máa mọ̀ pé kò ń ṣe fashion lo lò ìjọ́ tó o bá ní lo fashion kò sẹ́ni tó máa mọ̀ wípé kò ń ṣe fashion lo lò o máa wọ èyí tí ò ṣe fashion mọ́ fashion náà ni tí ó yẹ pé wà á dẹ̀ ṣiṣẹ́ tí ò ń ṣeṣẹ́ fashion ló máa ṣe fọ́kùnrin ọlọ́kùnrin ni mo ṣe ń sọ fáwọn ọkùnrin nísìn pé bèbè tó bá ti ń gbé súnmọ́ ẹ jù pẹ̀lú bèbè ní kí wọ́n yọ bèbè kó tó dó wọn tó bá fẹ́ ba ayé ara ẹ jẹ́ tó bá fẹ́ ba ilé ara ẹ jẹ́ tó àfi tó bá jẹ́ pé o ti ṣetán pẹ̀lú márèjẹ ò mind ẹni tàbó fẹ́ fẹ́ yàwó mi nǹkan tí mo fẹ́ sọ nìyẹn number two eh, mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn obìnrin ẹ̀yin obìnrin tẹ́ bá ń dóko ńlá kí lẹ̀ ń rí bẹ́ẹ̀ because ọkùnrin kan pè mí ló ń sunkún kí n bá wọn sọ o gbogbo àwọn obìnrin ò fẹ́ dóko kékeré mọ́ oko ńláńlá náà ń dó o but ibi tí mo tún wá fẹ́ sọ̀rọ̀ lọ kó tó di pé a sọ̀rọ̀ yẹn ni pé mo fẹ́ sọ̀rọ̀ ní fún àwọn òbí tí wọ́n máa ń sin ọmọ lọ sílé ọkọ tí wọ́n máa ń sin ọkọ tó máa ń fi tọkọ máa fi ń fẹ́ ìyàwó lọ́wọ́ wọn àwọn òbí kan wà fond of pé kọ́ máa sọ pé àwọn lè búra lórí tí nǹkan bá ṣẹlẹ̀ nílé ọkọ àbí tí nǹkan bá ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ ọmọ wọn àbó ṣẹlẹ̀ pẹ̀lú láàrin àwọn àti ọmọ wọn obìnrin wọn láwọn lè mo lè búra lórí bọ́sẹ̀dé bọ́sẹ̀dé gbogbo nǹkan tí mo ní ni màá fi búra lórí ẹ̀ a máa ń para mi lórí ẹ̀ bọ́sẹ̀dé ọmọ gidi ni bọ́sẹ̀dé ò ń ṣàgbèrè bọ́sẹ̀dé ò ṣe gbá mo lè búra lórí ṣẹ́gun ọmọ tó da ni ṣẹ́gun ṣẹ́gun ò ń ṣe ọmọ burúkú ọmọ kíní ni ṣẹ́gun ọmọ gbádá ni ṣẹ́gun ọmọ gbogbo ni ṣẹ́gun ẹjọ́ ẹ̀yin òbí tí ọmọ yín bá ti lọ́lé ọkọ ẹ má máa búra lórí wọn mọ́ kẹ má lè lọ kẹ má lọ para yín màá túṣu désàlẹ̀ kòkò fún yín ẹ má máa búra lórí ọmọ yín ọkùnrin tó lọ fẹ́yàwó mọ́ ẹ má máa búra lórí ọmọ yín obìnrin tó lọ fẹ́ ọkọ mọ́ pé ẹ lè para yín ẹ lè mú nǹkan tó máa pa yín lórí ẹ̀ nítorí wípé ẹ fi pé ìwà tẹ́ ẹ gbé tó gbé kúrò nílé yín ni wọ́n máa wù irọ́ ni tí ọmọ obìnrin bá ti wọlé ọkọ ilé ọkọ máa ń tú ọmọ dá ìsádà kó tú ọmọ dá sí rẹ̀ kó kó bẹ́tà ọmọ kó add value sí value tẹ́ fi sí ara ọmọ yín kó tó lọ́lé ọkọ àbí kí ó change value tó jẹ́ positive value tẹ́ fún ọmọ yín ilé ọkọ lè change ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ yín ọkùnrin ilé ọkọ lè change ẹ̀ ẹni kí ni reason reason ni wípé ọmọ obìnrin tó lọ sílé ọkọ tó kúrò lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí ò kí ń parọ́ tí ò kí ń jalè tí ò kí ń ṣàgbèrè tó bá wọlé ọkọ there's tendency pé kó gbé ìwà míì wọ̀ ẹ jọ nítorí Ọlọ́run kí lẹ fẹ́. there's pé tó bá wọlé ọkọ kó gbé ìwà míì wọ̀ ilé ọkọ a máa sọ obìnrin di onírọ́ ilé ọkọ a máa sọ obìnrin di aṣa ilé ọkọ a máa sọ obìnrin di wèrè ọ̀sọ́gọ́gọ́ ilé ọkọ a máa sọ obìnrin di alágbèrè ọ̀sọ́gọ́gọ́ báwo ló ṣe ń sọ́dà ọmọbìnrin tí kò kí ń purọ́ tẹ́lẹ̀ tó bá wọnú ilé ọkọ ó dìpẹ́ lórí irú ọkọ tó bá gbá pàdé tó bá lọ bá ọkọ tó máa yí lórí pàdé tó di pé ọkọ tó jẹ́ pé nǹkan tó mọ̀ nìkan ni wípé ìyàwó tó mọ̀ ìyàwó tó fẹ́ àbí obìnrin tó wọlé ọkọ nǹkan tó mọ̀ ni wípé kó máa sọ tòótọ́ bẹ́ẹ̀ tó rí pé tó bá sọ tòótọ́ fún ọkọ ó máa ń mú wàhálà wá á bẹ̀rẹ̀ sí ni máa kọ́ bí wọ́n ṣe ń parọ́ á bẹ̀rẹ̀ sí ni máa kọ́ bí wọ́n ṣe ń parọ́ ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni value tó ń gbé bọ̀ látọ̀dọ̀ yẹ ọ̀tọ̀ àwọn ọ̀dọ̀gbọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí ilé ọkọ ti kọ ọmọbìnrin tẹ́lẹ̀ tí ò kì í ṣàgbèrè tó jẹ́ pé gbà tó tiẹ̀ ń déètì èèyàn tẹ́lẹ̀ kò ní boyfriend méjì yàtọ̀ sẹ́ni tó ń déètì gbọ̀ngbà tó wọlé ọkọ tí ọkùnrin fìtìná tiẹ̀ tí gbogbo ìgbésí ayé ẹ̀ tí ọkọ ẹ̀ kó sókè á bẹ̀rẹ̀ sí di wípé ó lọ ń wá happiness níbòmíì Kerebere, adi di ẹni tó ń yàn àlè á di ẹni tó wá happiness lọ sọ́dọ̀ ọkùnrin míì àwọn òbí ò mọ̀ wípé ilé ti change ọmọ wọn experience ilé ọkọ ti change ọmọ wọn from nǹkan tó yẹ kó tó jẹ́ tẹ́lẹ̀ láti ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ọmọbìnrin tí ò kì í ṣe aṣa tẹ́lẹ̀ bọ̀ to lọ fẹ́ ọkùnrin tó burú tó máa ran sílé tó máa ran sí ìyá tó máa ran sí bàbá àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tí ò gbọ́ rí ní ilé ìyá àti bàbá ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ láti tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ láti nǹkan tí ò yẹ kọ́kọ́ sọ tí wọn tí ò tiẹ̀ gbọ́kọ́ sọ létí ẹ̀ rí tó dẹ̀ ń gbọ́ láti ẹnu ọkọ sí abẹ òun náà máa gẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó bá ti pẹ́ tó ti ń dákẹ́ ó máa change níjọ́ kan ó máa fèsì ọkọ yẹn òun náà di àṣà nìyẹn ṣe rí pé ilé ọkọ change ẹ̀ from ọmọ tó quiet tẹ́lẹ̀ tí ò kì í sọ̀rọ̀ tí ò lè sọ tẹnu ẹ̀ tán ilé ọkọ change ẹ̀ di dìgbòlugi bẹ́ẹ̀ náà lobìnrin bẹ́ẹ̀ náà lọkùnrin ọmọkùnrin tí ò lè lu èèyàn tẹ́lẹ̀ tí ò lè fọwọ́ kọ obìnrin tí òun tó jẹ́ pé jẹ́jẹ́ ló máa ń ṣe kò lè sọ̀rọ̀ tó bá lọ fẹ́ wèrè lóbìnrin á change á là lóhùn bẹ̀tọ́ tí màmá ẹ̀ bá máa sọ̀rọ̀ á ní àmọ́ trust Gbénga Gbénga ò lè lu obìnrin wàrà sọkùnrin ti sọ Gbénga di dìgbòlugi obìnrin ti sọ Gbénga di dìgbòlugi mo trust Yẹ́misí Yẹ́misí ò lè yàn lè ṣùgbọ́n stress ilé ọkọ ti sọ Yẹ́misí dalágbèrè àwọn ah, trọ́ọ̀sì Yẹ́misí Yẹ́misí ò lè parọ́ ṣùgbọ́n ọkùnrin ti Yẹ́misí di wípé ó ń parọ́ ju àrọ̀mìnì lọ tí ẹ mú irọ́ manufacture irọ́ ni whereas ìyá dẹ̀ sì máa búra bàbá máa búra wípé a ah, ọmọ mi ò lè ṣe ṣùgbọ́n ilé ọkọ ti change ẹ̀ Idamu ilé ọkọ ti change ẹ̀ gbogbo àwọn nǹkan tójú ẹ̀rín ilé ọkọ ti change ọkùnrin ó ti change ìwà obìnrin yẹn sí nǹkan míì so ẹ̀yin ìyá ẹ má ma sábà ma mo rí kíní ẹ má ma sábà ma gbéra yín ṣépè lórí ọmọ pé ọmọ mi ò lè ṣe torí pé ẹ mọ nǹkan tọmọ yẹn challenges tó ń fèsì nílé ọkọ tó ma change ẹ from tó ma tó ma remove value tó mú kúrò lọ́dọ̀ yín á remove value yẹn kúrò value nǹkan tí ò da yẹn negativity àwa attach a accept a embrace negativity because inú ilé ọkọ yẹn negativity ló lè fi stand. àwọn ilé ọkọ kan wà tó jẹ́ wípé tó bá gbé positive vibes lọ positive vibes yẹn máa destroy yẹn ni negativity gangan ló lè fi stand nírú inú ilé yẹn tó o bá ní negative mind tó o bá mú ìwà wèrè lọ wọn ò ní jẹ́ kó dúró wọn tó bá máa kúrò gan wọn ò ní jẹ́ kó lọ pẹ̀lú ẹ̀mí ẹ̀ so ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin òbí àìmọye ilé ọkọ téèyàn lọ jẹ́ pé negativity ló lè fi stand níbẹ̀ positive ò lè stand ń bẹ̀ tó bá gbé positive lọkùnrin á turn ẹ̀ negative lé ẹ To tó bá positive lọ obìnrin á turn ẹ̀ negative lé ẹ lọ́wọ́ so ẹ̀yin òbí tẹ man, ń búra nǹkan tí obìnrin àbí ọkùnrin máa ń rí láàrin ọ̀rọ̀ ara wọn and you should know one thing tí obìnrin ò bá wà happy pẹ̀lú marriage ọkùnrin náà lè wà happy pẹ̀lú àwọn méjèèjì ni it takes two to tango so ilé ọkọ máa ń ilé ọkọ tó máa lọ tó máa add positive sí life ẹ ó wà lọ́wọ́ obìnrin nítorí ẹ̀ ó láti ṣe background check ẹ dáadáa ó wà mo owó mi sọ pé owó ni marriage but background tó bá at least level of average ó dáa kò dáa kí ó jẹ́ side kan ni ó máa gbé sókè tí side kejì máa máa struggle for, negativity ẹ̀yọ ọkọ nìyẹn one of the kini ó máa rí nínú ilé ọkọ nìyẹn o ò ní láìkẹ́ ó lè dùn mi ní kẹ́ má fìfẹ́ fẹ́ra yín ó lè dùn initially but tó bá yá wàhálà máa ṣẹlẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ so ilé ọkọ tẹ́ ẹ bá lọ ẹ la ojú yín dáadáa pé ọkọ tó máa add value sí value tẹ́ ti mú bọ̀ látọ̀dọ̀ àwọn parents yín òun ni kẹ́ ẹ lọ not ọkọ tó máa devalue yín not ọkọ tó máa gbé tẹ́ máa fi tó máa gba ìwà positive lọ́wọ́ yín tó máa wá gbé negative ìwà lé yín lọ́wọ́ wọn ò ṣépè lójú ẹ o dẹ̀ délé ọkọ wọ́n fèpè wọ ẹ jí wọ́n fèpè sùn ìwọ náà máa change o máa délé pè ọkùnrin ò make ẹ happy inú ilé tó dẹ̀ ti ń bọ̀ bí ìyá ṣe ń kẹ́ ni bàbá ń kẹ́ àárín ìwà àti àárín bàbá àti ìyá ẹ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ló ń rí ó wá bọ́ síta olórí ìfẹ́ lọ́dọ̀ there is tendency wípé kò fall ó máa pààrọ̀ value to ń gbé bọ̀ látọ̀dọ̀ parent ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ the only thing time tẹ̀lé kí value yẹn ni pé tẹ bá marry ọkọ tí òun náà tóun náà nírú value tí wọn náà ní tó ń gbé bọ̀ tó má rí ìyàwó tóun value tí wọn ní tó ń gbé bọ̀ o ba lọ má rí ẹni tó jẹ́ pé bàbá ọkọ ni ní inú pé kó bá àwọn ọmọ lọ́sàn sùn kó bá àwọn ọmọ onígàrí sùn àwọn ọmọ tó ń ta gbórógbó kó mú ọmọ kọ́nà kó bá wọn sùn tó bá fẹ́rù ọkùnrin bẹ́ẹ̀ yẹn á dó àbúrò ẹ̀ tó bá fẹ́rù ọkùnrin bẹ́ẹ̀ yẹn á dó á kẹnu sí ẹni Si tó súnmọ́ ẹ and at the end of the day do wọ́n bá dẹ̀ ti di pé ó ṣerú nǹkan báyẹn á ba value ẹgbẹ́ burúkú tiẹ̀ á ba ìwà rere tiẹ̀ jẹ́ nítorí nǹkan tó máa wá sọ́pọlọ ẹ ní pé bó ṣe fẹ́ retaliate nǹkan tó máa wá sọ́pọlọ ẹ ní pé bó ṣe fẹ́ wà happy ẹgbẹ́ rere tí wọ́n ń gbé bọ̀ ìwà burúkú tiẹ̀ á fi ba ìwà rere tiẹ̀ jẹ́ it will take the grace of God kí wọ́n náà má lọ yànlè àbùdá ò sí lọ́rùn ọ̀pẹ it will only take the grace of God kó o má it will take the grace of God kó fall along the line it will only take the grace of God honestly mo sọ tòótọ́ fún yín lẹ́yìn so any òbí kò ṣe pé bóyá most of the time tẹ́ bá wá gbọ́ pé àwọn ọmọ yín ń wu ìwà tí wọn kì í wù láti inú ilé yín pretend wọn wọn wọn ṣe nǹkan tí ò dá wọn lọ láti lọ dójú tì ẹni tí ẹni tí ó tì wọ́n òun ló ìwà tiẹ̀ ló bà wà rere àwọn ọmọ yín jẹ́ ìwà ẹni tó lọ fẹ́ òun ló bà ìwà rere àwọn ọmọ yín jẹ́ kò ń ṣe pé bóyá ilé yín ni ọmọ yẹn ti gbé ìwà lọ gbogbo àwọn tó máa ní kò lẹ́kọ̀ọ́ láti inú ilé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló mẹ́kọ̀ọ́ lọ́lé ọkọ tó jẹ́ pé ọkọ yẹn gan ló ń ba ẹ̀kọ́ yẹn jẹ́ lé mọ́ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló mẹ́kọ̀ọ́ lọ́lé ló ń lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó yẹ pé ìyàwó ló ń ba ẹ̀kọ́ yẹn jẹ́ mọ́ wọn lọ́wọ́ kò ń ṣe wípé ọmọ tó lọ wùwà tí ò dáa ó disappoint òbí kò disappoint òbí in tó bá òun ló ohun tó bá yẹn ló ba ìyà ó ba ìwà tẹ fi kọ ihun tó bá yẹn ló bà jẹ́ kò ṣáà ní máa wò òun náà fẹ́ gbara ẹ lẹ̀ tó wá jẹ́ kí wá fẹ́ mú yín lọ sí ọ̀rọ̀ dídó ara wa nínú ilé obìnrin máa ń ní sexual dysfunction sexual dysfunction tí obìnrin máa ń ní ó pín sọ́nà méjì ó wà temporary ó dẹ̀ wà chronic ara àwọn nǹkan tó máa ń fa chronic sexual dysfunction tó jẹ́ wípé kò sí nǹkan tí ọkùnrin lè ṣe sí tó lè fi change obìnrin àfi tó bá yẹ pé oníkálukú ó gba cam obìnrin rin tiẹ̀ ọkùnrin náà rin tiẹ̀ ó máa ń bẹ̀rẹ̀ as a temporary sexual dysfunction báwo ló ṣe máa ń bẹ̀rẹ̀ nínú tí ọkùnrin bá ṣe obìnrin ẹ jẹ́ kí n fi ẹ jẹ́ kí n illustrate yẹ kí n mú lọ sí ọ̀nà mental health illness nínú mental health illness there's something called chronic and acute chronic mental health you know mi pe. Kini kíní yẹn wà ń bẹ àìsàn yẹn but ko wa ko ó máa wà triggered tí nǹkan kan bá ṣẹlẹ̀ bóyá ó lọ mu nǹkan bóyá ó lọ ó ṣe nǹkan kan ó rí nǹkan tó bànú jẹ́ àìsàn ti wà ń already but ko ko lè wà triggered until tó bá rí nǹkan tó bànú jẹ́ àbí ó lọ mu nǹkan lo lọ tọwọ́ bọ nǹkan àbó lọ ṣe nǹkan àìsàn yẹn máa wá jìjà ó máa jẹ jáde tó bá wá jẹ jáde yẹn á wá di acute tó yẹ pé ó need immediate intervention ó need immediate uh, uh, immediate uh, help ó dàbí ẹni tó ní asthma ẹni tó ní asthmatic chronic ni ó ti wà ń bẹ kíní yẹn wà ń bẹ kò lọ bẹ́ẹ̀ ó máa wà triggered tó bá lọ mu nǹkan àbí tó bá sún tó bá fún nǹkan kan sí mú àbí tó bá rí eruku awadi acute tó need immediate intervention àìsàn obìnrin tó máa fi ń sá fún okó dídó ọ̀nà méjì ni temporary or chronic láàárín ọ̀nà méjì yìí ti chronic ti chronic yẹn máa ń wà psychological or social torí temporary yẹn tó bá ń kí ni ẹni yìí fẹ́ wọ́dọ̀ sí wọn kí lẹ fẹ́ gan-an kí lẹ fẹ́ kí lẹ fẹ́ kí lẹ fẹ́ kí ni tẹ fẹ́ what do you want. Ah okay i want this this. ṣe rí pé ṣe rí nǹkan ṣẹ́yìn náà rí mo ṣe sọ nísìnyí pé mo ṣe bid fún nàìjíríà ó dẹ̀ ń pè mí bẹ́ni tó fẹ́ pa mí kíní yẹn tẹ́ bá ti disrupt ọ̀rọ̀ mi mi kì í rántí mọ́ nǹkan téèyàn gbé sórí tí mo gbé sórí ó pọ̀ ẹ jẹ́ ń pọ̀ ẹ̀ down kẹ tó sọ kẹ tó pè mí because tẹ́ bá ti pè mí mi ò ní rántí mọ́ ah, mi ì ní rántí mọ́ èdè máa pè mí náà kò ṣe lórí ọ̀rọ̀ pé kíní tẹ́ bá ti pè mí mi ní rántí mọ́ so now ṣẹ́rí chronic àìmánèfẹ́ do ọkùnrin pé obìnrin Safoko number one ó lè wà ó wà psychological because the motivation and the desire láti láti fẹ́ oko láti láti dó oko ó máa kú ó wà ń chronic yẹn wà ń bẹ̀ lára because every time tẹ́ bá ti ṣe nǹkan tí ò da tẹ́ ti múnú ìyàwó bàjẹ́ bóyá tẹ́ ti tẹ́ ti bí nínú tẹ́ ti bí nínú tẹ́ pé irú temporary nsìn every time tẹ́ bá ti ṣe nǹkan tí ò da tẹ́ múnú ìyàwó bàjẹ́ tẹ́ wá bẹ̀ padà àgbọ̀ àgbọ̀ yín inú àdùn àtúpadà kẹdóhùn padà and everything ṣe wá rí chronic ẹ mọ̀ bí tẹ́ ti máa fi chronic àìsàn sílẹ̀ lára obìnrin Abi chronic àìsàn sílẹ̀ lára ọkùnrin débi wípé obìnrin á ṣí òbólẹ̀ kò ní lè move ọkùnrin mọ́ ọkùnrin á fọwọ́ kọ obìnrin á máa dàbí bí ìgbà téèyàn fi igi kọ̀yàn ti obìnrin bá ti ní chronic sexual disease dysfunction kilo ló dẹ̀ máa ń fà á tẹ bá ti lè ṣe ẹ ti ọ̀tọ̀ obìnrin débi wípé bóyá ẹ lọ ṣe nǹkan tí ò yẹ kẹ́ ṣe tó yẹ pé kò lè gbàgbé àìsàn ti wà lára ẹ̀ bóyá ẹni tó lọ bóyá ọkọ tó lọ bá àbúrò ẹ̀ sùn àbí ọkọ tó bá ọmọ ọ̀dọ̀ ẹ̀ àìsàn yẹn ti wà lára as chronic wọ́n ti parí ẹ̀ ìjà yẹn ti tán bọ kíní yẹn wà lára as chronic every time tí ọkùnrin ọkùnrin bá ti bẹ̀ẹ́ ó ti tán but every time tí ọkùnrin bá ti lè ṣerú nǹkan tó súnmọ́ kíní yẹn it becomes acute ó di wípé o mama kini kini anytime tó bá ti ṣe nǹkan tó súnmọ́ báyìí á trigger kini chronic to ti wà lára ẹ̀yẹn kíní àìsàn tó ti wà lára bẹ́ẹ̀ náà ló ọkùnrin bóyá ọkùnrin obìnrin tó lọ ṣe nǹkan tí ọkùnrin ka mọ́ lọ́wọ́ ọkọ májò gbọ́n wọ́n ti bẹ̀bẹ̀ ó ti lọ bọ̀ kí ó bẹ̀bẹ̀ ó lọ bọ̀ kíní yẹn wà lára as chronic disease bo ó wà hidden nínú ara the anytime tí obìnrin yẹn bá ti ṣe nǹkan báyìí tó bá bí ọkùnrin yẹn nú ó máa trigger chronic disease yẹn a needy, nídi a di acute a wá di acute débi wípé a wá máa wá oògùn tí wọ́n máa lò sí and kini chronic yẹn ma tí chronic yẹn bá ti trigger tí ìwà tí ìwà tí ọkùnrin ba wù tó bá ti trigger this eh, àìsàn To wà To jẹ́ chronic nínú ara obìnrin síta àbí nínú ara ọkùnrin síta O ma kill moti O ma kill sexual motivation Oh, my kill desire Oh, my kill orgasm Oh, my kill arousal Oh, my kill resolution obìnrin àtọkùnrin ó dẹ̀ máa máa kill ẹ̀ Die, die, die. as long as you continue persistently ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún O ọ chronic yẹn ti wà lára ó ti wà registered sínú ara ẹ̀ ó ti wà registered sínú ara ẹ̀ most of the time ó máa ń pa ó máa ń cause hyposexuality in obìnrin hyposexuality in ọkùnrin that chronic disease kí ló dẹ̀ fa chronic disease yẹn òun ni àwọn ìṣẹ́ tó tó tó jẹ́ pé àwọn ìṣẹ́ má ní gbàgbé tí obìnrin dẹ̀ gbà láti gbàgbé tí ọkùnrin gbà láti gbàgbé but each time tó o bá tún ti ṣe nǹkan báyìí ó máa trigger ìsíta ó máa wá di acute tó need prompt intervention and prompt eh, action So dẹ̀ mọ̀ pé tí nǹkan bá ti di acute bẹ́ẹ̀ yẹn o ò lè fẹ́ dún ẹni tó ní tó ní ni. ní àìsàn lára ara ní of course tó bá fọwọ́ kan are ọwọ́ tó fi kàn yẹn á dàbí igi kò ní láìkẹ̀ ẹni tó ní àìsàn lára tó bá sọ wípé o kíìsì ẹ̀ kíìsì ẹ pé o gbẹnu sí lẹ́nu ẹnu ẹ máa dàbí poison sí ni bẹ́ẹ̀ ló ṣe máa ń and it yẹn kò kí ń heal as long as tẹ bá ṣì tẹ bá ṣì ṣe tẹ bá lọ síbi tí because chronic here is a registered thing registered feelings ni that is psychological and is social tó wà nínú ara obìnrin tó wà nínú ara ọkùnrin tó dẹ̀ jẹ́ wípé true wípé a jọ ṣera wa ni kinní yẹn fi wà ó máa wà stagnant ni omi adágún ni kò sí nǹkan tó lè yọ nínú heart ẹ bóyá nǹkan tó wá lè yọ ni wípé therapies and the kind of therapy ni wípé you have to constantly make your partner happy lára àwọn nǹkan lára àwọn nǹkan tó máa ṣe tó lè yọ tó lè jẹ́ kí chronic eh, eh, chronic sexual disease yẹn kó kúrò lára obìnrin ni wípé number one you make her happy gbogbo nǹkan tó bá máa máa jáde láti ẹnu ẹ sí ọkùnrin yẹn àbí sí obìnrin yẹn nǹkan tó wà positive ni nǹkan tó wà positive ni bíi pé ó pè ẹ́ lórí fóònù nǹkan tí mò ń sọ fún mo ni experience nipa. ẹ̀ pé ó pè ẹ́ lórí phone hello my darling my woman àwọn ọ̀rọ̀ tó sweet àwọn ọ̀rọ̀ tó sweet ló máa kill tension chronic hyposexuality chronic sexual dysfunction àwọn ọ̀rọ̀ tó sweet àwọn ìwà tó sweet òun ló lè kí ilẹ̀ lára obìnrin àwọn ọ̀rọ̀ tó sweet àwọn ìwà tó sweet òun ló lè kílẹ̀ lára ọkùnrin i am saying this thing out of wípé ẹ̀yin tẹ máa ń sọ pé wọ́n gé idọ́ mi òun ni ò jẹ́ kí libido mi idọ́ gígé òní kóbìnrin máa fẹ́ràn oko this chronic disease àti acute disease tí àwa méjèèjì ti máa ń fúnra wa the chronic that is there that will degenerate to acute most of the time tó jẹ́ pé a máa máa wá a máa máa wá oògùn la máa fi nígbà ẹni tó tó ti wà tó wà ní acute emergency nìyẹn you know emergency ni acute something so ó dẹ̀ need prompt intervention prompt intervention yẹn can take intervention yẹn lè take weeks ẹ lọ wọ àwọn tó wà ní acute intervention lè take in fact àwọn míì gan wọ́n lè wá informal at the end of the day one section wọn because tó bá wá under section two ó ní iye time to yẹ kó To ba wa under section three ó ní iye time to to kó lò so to bá ti lè lọ jẹ́ kí partner ẹ kí sexual dysfunction ẹ ti lọ wà acute it may take four weeks it may take three months kó tó lè kúrò nínú situation ẹ débi pé ẹ lè dóra yín padà débi pé o lè fọwọ́ kàn ó lè gbà fún ẹ débi pé o lè kiss ẹ kiss ẹ le. dọ it's not every time it's not about wọ́n gé idọ́ wọ́n gé idọ́ eh, idọ mi mi ò ní dọ mi ò ní what is that chronic disease that your husband has given you what is that chronic eh, eh, eh, eh sexual dysfunction eh, syndrome that your your woman has given to you nǹkan tá a máa fight fún yẹn because if you don't fight that to ìgbà mi o ti bá rẹ o ti wà on acute already but you don't know tó bá ti di wípé o ń kisi obìnrin o ní má kìsì mi má fọwọ́ kàn mí lọ́yàn má fọwọ́ kàn mí lóbò àṣojoojúmọ́ ni àòbò ń ta mí àòkó ẹ̀pọ̀n mi má mu ẹ̀pọ̀n mi ó ṣí arálẹ̀ lójú ọkùnrin ọkùnrin òwò òbò tó sílẹ̀ ó gbé ọyàn síta kò tiẹ̀ mọ̀ pé ó gbé ọyàn síta ó ṣe kíní kan kó ti mọ̀ wípé ó ti wà ọ̀nà ó ti sick ó ti wà ọ̀nà and it's now left for both of you báwo lẹ ṣe fẹ́ get out of that from that acute uh, uh, illness or acute word. let me say acute ó ti an acute word? so báwo lẹ ṣe fẹ́ get out from it ló because acute is emergency is sudden and it can take up to six months kára ya koto get back to chronic level Toba bá in chronic level it's, it's something that is there tí ò ti wà triggered but when it's triggered you go on acute level and from for, before you can get get out from acute level it may take months it may take years so ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ sọ pé bàbá ìyàwó mi ò jẹ́ kí n fọwọ́ kàn lọ́yàn kankan most of you ti wà ìyàwó yín ti wà in acute level you have to go and find a way láti tù ú lójú you have to go and find a way láti mọ bí ẹ ṣe máa placate bẹ ṣe máa mú kúrò nínú situation yẹn tó fi máa padà sí chronic ẹ wá máa maintain ẹ lórí chronic yẹn dé pé ẹ ní trigger ẹ padà lọ sí acute because the moment you trigger her back to acute ẹ lè gbádùn ìyàwó yẹn bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó máa ìwọ obìnrin tó máa ní ó gbé ó bọ́ aṣọ lẹ̀ ọkọ ẹ kò wù ẹ́ ọkọ ẹ ò ṣí ẹ láṣọ wò ó dẹ̀ ń lọ́ta lọ dóbò ó dẹ̀ ń ṣe kinní kan ó dẹ̀ ń ṣe gbádá ṣe gbòdò ọkùnrin yẹn ti wà in acute level ó ti kúrò ní chronic chronic yẹn wà ń bẹ̀ bó ti wà in acute ó need intervention intervention tó dẹ̀ need ọwọ́ ẹ ló wà nípa ìwà rere nípa gentleness nípa kò kẹ́ nípa ọ̀rọ̀ dídùn nípa àwọn you know ipe kí ọkùnrin pè ẹ́ kó ní my woman how are you ṣó sùn i love you oh that's my woman ọkọkùnrin fẹ́ gbé kọ kó máa gbọ́ kó máa sọ fẹ́yàn lẹ́gbẹ̀ẹ́ pé that's my woman lásán it goes a long way tí o bá kúrò ní acute state hello. ẹlẹ́mà. yes. ẹlẹ́mà. yes. ẹ kọ́ lẹ́mà ẹ jẹ́ ní mo pè é lọ́sùn mi mọ mi àìdí nọ́mbà mi mọ bí nọ́mbà mi ṣe. kí lẹ wá fẹ́ kí lẹ fẹ́ kí lẹ fẹ́ ẹ jọ̀ọ́ láti ìbàdàn ni mo fẹ́ bèbè. ìwọ ló máa mọ bó ṣe máa gbé ọkọ ẹ kúrò nínú acute level tó máa wà ní chronic báwo ló ṣe máa gbé kúrò nínú acute level go and reminiscence and re-evaluate yourself evaluate ara ẹ wo nǹkan tó ń ṣe evaluate ara ẹ wo nǹkan tó ń ṣe tí kò múnú ọkùnrin yẹn dùn wo nǹkan tó ń ṣe tí ó ń jẹ́ kí ọkùnrin yẹn máa ru àròkàn wo nǹkan tó ń ṣe place ọkùnrin yẹn si acute level because when you are when your man is in acute level tó o bá bọ́ aṣọ ẹ ó kàn máa rò bóyá ó ń ṣèrànù ó kàn máa rò bóyá kan ti hello. hello ma. ẹ jọ̀ọ́ ṣe lè má pe nọ́mbà yìí mọ́ mi ìta bèbè fún nàìjíríà ṣe lè má pè mí mọ́ ẹ jọ̀ọ́ ṣe gbọ́ wo nǹkan tó ń ṣe tí ọkọ ẹ fi wà ní because most of the time kò ṣe pé bí ọkùnrin lọ ń dóbò ń ta ló ṣe gbàgbé ilé ọkùnrin ò ní control over òbò ẹ tó ń wò tó ń mọ́jú àwọn illustration tí mo fi sílẹ̀ pé chronic and acute i mean chronic and temporary under chronic you have wọ́n ní acute To ọmọ ọkọ bá sì wà ní chronic To tí ò jẹ́ kí nǹkan kan trigger ẹ lọ sí acute ó sì lè máa rí ẹ kó wò pé kó má rántí but the moment tó bá lọ wu ìwà tó jẹ́ tó fi ọkùnrin sí eh, acute uh, chronic state i am telling you kò lè rí òbu ẹ kí inú ẹ dùn kò lè rí ọyàn ẹ gan tó bá rí ọyàn ẹ ọyàn ẹ máa dàbí páálí lójú ẹ ni tó bá rí òbu ẹ òbu ẹ máa dàbí òbu ajá lójú ẹ ni so if you are in that shoes to feel wípé ẹ̀yin tẹ́ ẹ máa ń pè mí pé mo bọ́ṣọ mo ṣe kinní kan it's like you don't understand how ọ̀rọ̀ okó àti òbò work mo feel wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá understand illustration me when a man is in chronic level it, it is psychological it has nothing to do with medical ọkùnrin mi àlọ́ lọ́jọ́ kinní kan no it has nothing to do with medical To bá jẹ́ medical ni To tó bá gbé okó ọkùnrin O ó mì wípé bia nǹkan tó lè ṣẹlẹ̀ bí i nǹkan tó ń pump blood lọ sí genital part bóyá ó ní problem but tí ò bá ti sí problem kò yẹ kí ọkùnrin rí òbu ẹ kó máa mọ́jú tí ò bá ṣe wípé that chronic acute and temporary problem ó ti wà ń ó ti wà níbẹ̀ you have to you have to know how to get a man out from the chronic from the acute level to the chronic level mental health terms mo ń lò but mo wá ń relate ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ dídó àtòkó you have to be able to get just like táwọn èèyàn your body mental illness tó bá chronic wọ́n tó bá ti tó bá wá sí acute wọ́n ti ní emergency wọ́n máa treat wọn tó bá treat wọn kò mí pé kíní yẹn ti lọ wọ́n máa wà ní chronic level ni kíní yẹn máa padà wá sára wọn bóyá tó bá lọ ṣe nǹkan tí ò yẹ kí wọ́n ṣe ẹ̀tún rí wọn ní acute wọ́n lè wá wà ní acute yẹn for six months kára wọn tó yá so when a man is in chronic level tó o bá trigger ẹ̀ nípa ọ̀rọ̀ burúkú sísọ tó o bá trigger ẹ̀ nípa ìṣe burúkú tó o bá trigger nipa nípa kó má pọ́nlé tó trigger ẹ̀ because most of the time you don't you are not even conscious of these things that we do to our men most of the times we are not conscious but the brain is recording it because the man of ofunrare ó ti wa in chronic level Most of the times, ah, we are conscious of what we are doing to our women, but the brain, oh my record there because the moment the brain wọ́n sense, the sensor in the brain tó sense, we wípé this is what this man is doing to me. Oh my lossy, oh my lossy, chronic level any because what you ó wà ní chronic situation. Psychologically kò are balance more. Ben náà ni fọ́kùnrin, Ben ni fóbìnrin. So all this wọ́n gé dán bullshit wọ́n gédò ẹ kò ní pé tó bá fokó sí ìdí ẹ kò rò pé igi the only time tó máa gédò ẹ tó máa tiẹ̀ fi wà conscious pé wọ́n gó idò ẹ ni wípé ó ti wà ọ̀nà acute ó ti need the intervention immediately and what is the intervention love ọkùnrin yẹn láti love ẹ mọ́ ọkùnrin yẹn láti respect ẹ ọkùnrin yẹn láti turn a new leaf bẹ́ẹ̀ náà lobìnrin the moment tí o bá ti rìn tí obìnrin tọkùnrin ò rí pátá ẹ tọkùnrin ò dẹ̀ mind tó sùn sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ẹ tó ṣàkọkùnrin ẹ mọ́ I am telling you marriage is sweet when you find a good man when you find a man that respects you, when you find a good woman, when you find a woman that respects you, a woman that gives you respect, a, a woman that understands you. Ọlọ́run tó bá pè ẹ́ lásán ara ẹ̀ á máa move ìwọ fúnra rẹ̀ ló máa sọ fọ́kùnrin yẹn pé o fẹ́ dóko ìwọ fúnra rẹ̀ ló máa fi òbu ẹ wá ọkùnrin yẹn rí àwọn ilé wa rí báyìí most of the time because we don't even know we have both chronic and acute problems and we cannot differentiate from these two and temporary problems. Um, now mo fẹ́ kí àwọn àwọn èèyàn ti ń pè wọlé látẹ̀ǹkan bo. mo kàn fẹ́ eh, mo fẹ́ explain kini fún yín pé eh, idọ wọn gédọ kò koni pe kéèyàn má doko pẹ̀lú ọkọ ẹ̀ kó dẹ̀ má gbádùn ẹ̀ ọkùnrin tó rí ìwòwò ẹ tó mọ́jú tí gba ẹ nídìí tí ò tiẹ̀ mọ̀ pé jókòó there is a problem there is a problem the chronic problem is there probably the, something has triggered the chronic problem tó fi tí ọkùnrin yẹn fi wọ acute that guy needs an, interve an intervention intervention might not be kò ṣe hospital intervention yeah, most of the time ọwọ́ àwa obìnrin ló lower. intervention yẹn most of the time ọwọ́ ọkùnrin ló lower. but we bóyá pride in you, but yeah, we don't really understand what is going on kò jẹ́ ká mọ̀ ló fi dàbẹ́ ni wípé èmi ò ní kọ́ iye ò ní kọ́kùnrin má ṣèta but when there is no acute problem to jẹ́ pé chronic in fact we can even manage kó jẹ́ pé ká jẹ́ kí problem wá wà kó jẹ́ temporary problem because the moment the problem to ba aggravate the chronic problem or chronic problem then egbò ti wà nínú ara already egbò yẹn ti wà nínú ara already ó lè ti ó ti wà nínú ara already tó ní ojú ńlá tẹ́ bá tún wá fi nǹkan gún lójú báyìí á tún open up so it's better ká má jẹ́ kí problem wa kó lọ from temporary problem which tẹ́ pé a lè sọ ká dẹ̀ gbàgbé ẹ̀ kó lọ sí chronic problem débi wípé egbò yẹn máa jẹ́ open wound tó kàn nídìí kankan láti you know kọ́kọ́ stunt e báyìí á dẹ̀ open again so it's better to be able to manage ourselves lórí temporary problem lack that when we have a relationship because when you have to bad lọ your chronic problem by, oma máa wà very very sensitive the moment tó bá ṣe nǹkan tó tó open it up by, oma máa oma the acute problem acute dẹ̀kẹ̀rẹ̀ téèyàn bá about any problem tó ti wà acute it can take one year kó tó heal it can take six months under that six months everything máa máa gbóná sí everything máa máa gbóná sí ni èdè ò ní yédè okó ò ní ṣe dó òbò ò ní ṣe fọwọ́ you know now ìyẹn gbọ́ títà ojoko let's keep that topic for another day let's talk about um, oko ńlá ẹ̀yin obìnrin kí lẹ̀ ń rí nínú oko ńlá but tẹ́ bá dé ẹ tó bá understand nǹkan tí mo sọ you can call in if you want to chip in one or two things you are free to call in on plus four four seven four zero four eight five one two three four i have just come to say this because don't don't take um wọn gé dọmi wọn gé dọmi as an excuse láti má doko fight the cause fight the foundation fight nǹkan tó wà nísàlẹ̀ má doko yẹn kò ṣe idọ wọn gé dọ wọn gé dọ ìyẹn kọ́ ìyẹn kọ́ ni ò jẹ́ kó doko is the problem tó wà ńbẹ̀ tó ti ó ti degenerate pé marriage yẹn ti ó ti rí anyway ẹ̀yin obìnrin ẹ gbọ́ kí ló why Okonla ẹ̀yin tẹ́ ti dóko ńlá tẹ̀dẹ̀ ti dóko kékeré kí ni ìyàtọ̀ nínú méjèèjì wáì wáì tí àwọn ọkùnrin yìí ń sunkún wípé ẹ ẹ oko ńlá lẹ̀ ń pariwo wáì àwọn ẹlòmíì tiẹ̀ tún sọ fún mi pé nǹkan tí mo kọ́ wọn ni èmi mo ní kọ́ máa dóko ńlá i don't think i can't remember pé mo ever sọ bẹ́ẹ̀ lórí ètò yìí ńjọ́ kankan rí hello. Hello, ma. Hello. Uh, um, I'm calling from. Um, hello, ma. Hello, yeah. I'm calling from New York ẹjọ mo kọ́ ló sí mo dẹ̀ ẹ nípa kíní bèbè ẹ. ẹjọ anybody ẹ má ẹ má pè mí lórí ẹ má pè mí lórí bèbè lórí program ẹ má pè mí lórí bèbè lórí oh, program ẹjọ. Oh, when is when is the best time tí mo lè pè ẹjọ please. ẹ má pè mí lórí bèbè lórí program ẹ pè mí after a máa sọ̀rọ̀ nípa squatting bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí oko ńlá ẹ mọ̀ pé bá ṣe máa ń ṣe nìyẹn yín obìnrin tẹ́tí dóko ńlá tẹ́tí dóko kékeré kí ni rísì tẹ́ ṣe ń wo oko ńlá káàkiri kí ló ń ṣẹlẹ̀ talk to me ẹ fún wa ẹ sọ fún mi kí ni àǹfààní wa wà nínú oko ńlá oko kékeré a máa sọ̀rọ̀ lórí scotting a máa sọ̀rọ̀ lórí lórí scotting yes we are going to talk about scotting but kini kini yato ni ìyàtọ̀ láàrin oko ńlá oko kékeré ẹ̀yin tẹ́ ti dó méjèèjì rí satisfaction tẹ́ ń derive nínú oko ńlá tẹ́ fi reject oko kékeré ẹ wọ́n tẹ̀ nígbà mi tẹ́ bá rọ́kùnrin mi tó bá bọ́ra tó bá tirẹ̀ máa ní kí leléyìí ẹ̀ dẹ̀ ní ever call ọkùnrin yẹn mọ́ ṣé ẹ̀yin ò mọ̀ wípé idọ̀ àti ojú òbò tá à ń pè yìí náà ó wà ó wà in sizes débi wípé ọkùnrin míì gan lè ó lè dóyín lẹ́ẹ̀kan náà kóun náà refuse yín idọ̀ náà wà in sizes idọ̀ máa ń yàtọ̀ síra wọn idọ̀ máa ń tóbi jura wọn lọ so let's start hello. Eh, ẹ ká sùn ẹ káàárọ̀ ma um, reason tí ẹ má bínú orúkọ mi ni okòyí mi ká reason tí àwọn obìnrin ṣe láìkú kan lánàá wípé oko ńlá máa ń kun bákan ó máa ń ó máa ń kun ó máa ń kun nóòbù yẹn dáadáa a dẹ̀ máa ń enjoy yẹn but àwọn okó kékeré míì wà ó tún depend bí ọkùnrin yẹn bá ṣe dó obìnrin yẹn ló ṣe máa enjoy but bí èmi báyìí o èmi gbádùn okó ńlá ọkùnrin tó bá bá mi sùn pẹ̀lú okó kékeré tó bá mọ̀ ṣe màá màá tọ́ láti enjoy ẹ̀. so ṣé o lè fi ọkùnrin lẹ̀ nítorí pé kò lóko ńlá mi ò lè fọkùnrin lẹ̀ tọkùnrin yẹn bá ń ṣèṣe dáadáa tó bá ń tọ́jú mi. má bínú máa pè é padà hello. hello àti hello sir. yà àti ika yàrá màá ẹ pé tùmọ̀ ẹ ṣe mọ̀. yes sir náà bá a sọ yín lẹ́sàn-án làákàyè yín ò ní kúrú láéláé ẹ ní kú láéláé àti ika. màá kọ́kọ́ kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo fẹ́ mú suggestion ọkọ̀ wá ẹ̀jọ̀ ẹjọ ṣé tẹ bá ń ṣe programu yẹn tẹ bá ń sọ̀rọ̀ tẹ bá ti ń sọ̀rọ̀ àti píkà ṣèké jẹ ẹni wé ẹ lè fi pa àwọn ẹ lè fi pa fóònù fún àwọn tó ń pè nígbà tẹ ń jí àti tẹ ń jí mẹsẹgì lọ́wọ́ tí wọn fi lè disturb ní distract yín láwa tá à ń gbọ́ ibò òfin ní ṣì yín gbọ́ ìjẹ ẹni wé tẹ lè fi pa fóònù yẹn nọ́mbà one èkejì àwọn olórí kúrónìkì tẹ yẹn Ọlọ́run ṣàforíjì gbogbo wa torí ọ̀rọ̀ yẹn náà bá mi wí kò yẹ mo sọ fún yín pé divorce ni mí. Hmm. my ex-wife ó lè sọ̀rọ̀ she dey talkative nínú ọ̀rọ̀ yẹn lèmi náà ti lèmi náà ti di nǹkan mi ló ti sọ mí di nǹkan mi lẹ́pẹ́ tó ti sọ̀rọ̀ láti da ọ̀rọ̀ lẹ̀ báyìí èmi náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni. òye tó kílẹ̀ wá ti ń di argument nínú ilé ó pẹ̀lú kan tó mú mi jáde nílé. tó àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà máa ń sọ yẹn ó ti wá ń dá àwọn àìsàn sí lára tó yẹ pé a lọ sí ọsibítù bílẹ̀ méjì òye ìgbà tó yẹ èmi ò lè kọ̀ǹdóònù ẹ̀ mọ́ fọlítọ̀ àfọ́rí tó wọ́ domestic violence nínú ilé ìfáyà sí pé ó ti ẹ̀ lù mí gbọ́n èmi ò tí nǹkan kan tí mo lè ṣe sí mo accept gẹ́gẹ́ bí ọkọ wọ́n ti ní ẹ̀ pọ̀ sínú mi ò lè mi ò lè tán díẹ̀ mo ní láti kúrò nílé but believe me èmi kò tí ì get out of it for the past three years mo máa ń rí obìnrin bí ìgbẹ́ ni. òye yìí tó mo máa ń rí obìnrin kò bá ìgbà tó kọ́ mi láti ẹ̀lẹ́ gbọ́ wọ́n bá ti gba òtútù gbọ́ tí kò fi máa lọ máa kátà mí gbọ́dá ìsẹ́rìtì máa lé dànù máa lé kó lẹ́gbẹ̀ẹ́ mi ni. Hmm. mo kọ́ dájú lónìí just of recent èèyàn kan ní kí n má ṣe bẹ́ẹ̀ yẹn ni ẹgbẹ́ wa ń tà láti gbé gbogbo kinní yẹn kúrò ní mẹ́mórì mi but I believe me ò tọ́ nínú mẹ́mórì mi ò ti báyìí rántí ẹ̀ kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ yẹn àwọn ìwà yẹn. ẹ mm-hmm. eh, ok ṣé ẹ kọ̀ọ̀kan ti bá rántí bí kọ́ kí ni mo sọ nípa acute mo ní téèyàn bá wà ní acute state ó lè wà ń bẹ̀ for years. yes. so ẹ ti mọ̀ pé. yes tẹ bá wọ́n sí kíní yìí ti wà acute because obìnrin wà lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ̀ ń lè dìde tẹ bá fẹ́ ẹ bá ti ṣe tọ́ba yẹn kọ́ ni kó dìde lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ti wà in accused state need intervention ẹ need therapy. o lè o lè yí o ṣe kọ́ tó lè yí within three months six months lẹ́yìn bá tí yọba jẹ́ tí ò ní fọ́ jíjí mind ó lè má gbàgbé for life. ẹ má bínú a máa lose call hello. hello ẹ sọ ẹ jọ ẹ sọ̀rọ̀ síta ọ tẹ bá mọ̀ pé ẹ sọ̀rọ̀ ṣé kí n cut yín off. ẹ lè máa gbọ́ méjèèjì pọ̀ ẹ kúrò níbi tẹ́ ti ń gbọ́ nǹkan ẹ lè gbọ́ méjèèjì pọ̀. wàláì máa block ẹ ni. Hello? Hello? Hello, ẹjọ́ Adéyínká TNT kọ́ ni. Bẹ́ẹ̀ni. Ah, mo rò pé wà lórí program mi, mo wo program yìí lọ. Màmá kí lẹ fẹ́ sọ? Mo rò pé life lẹ́wà ni o program. à ń sọ̀rọ̀ nípa oko the lady was talking let me call her back. yeah náà mà. yẹ à ń gbọ́ ẹ pé oko ńlá oníyẹn oko kékeré ma n kí ló ló máa ń ṣe náà. ẹ eh, oko kékeré yóò dìpẹ́ individual ọkùnrin. ọkùnrin tí ọkàn mi bá ti bá rí lè nífẹ̀ẹ́ tọkàn mi wà pẹ̀lú ẹ̀ gidi gan kò sí bókò yẹn ṣe lè kéré tó máa mẹ́sàn-án kó mo gbádùn okó yẹn but ọkùn okó ńlá mo nífẹ̀ẹ́ ò mi ò nífẹ̀ẹ́ ọ̀sùnfà tó bá ti good tó mọ tó mọ eré ṣe pẹ̀lú okó ńlá yẹn máa wà satisfied pẹ̀lú ẹ̀. tó bá sọ pé ó lè ṣe pẹ̀lú okó ńlá báwo irú eré wo ló ń sọ mí ní gbé kọ́ yìí irú eré wo ló ń sọ tó bá sọ pé yàn mú eré ṣe pẹ̀lú okó ńlá. ẹ ló mà tó bá sọ pé èèyàn ọmọ eré ṣe pẹ̀lú kólá irú eré wo ló ń sọ. àtọ́. Ah, ẹ tó yẹ pé kí ni. ìkàn ó ta tó jẹ́ pé o máa scott. kí ló wí olóko kékeré mi tí ọkàn mi bá wà pẹ̀lú ẹ̀ nà mascot at the same time so ó depend bẹ́ni ẹ bá ṣe ṣe but ẹni tọkàn mi ò bá sí pẹ̀lú ẹ̀ àgbà tó wájú olóko kékeré ó máa rìn mí bí òkòló ni oko kékeré mama rìn ẹ bí òkòló báwo náà ṣe ń dún ẹ tó ṣe ń scott ṣàlàyé fún wa tó la fẹ́ sọ̀rọ̀ nípa scotting báwo náà ṣe ń do. ẹ tó ṣe ń scott. ìfìwógò ok number one mindset mindset mm. then má bínú ó yá to only number one mindset. lókè me, kí máa ń láìkẹ mindset yes tí hmm. bá ti set mind mi towards a pé yes i really like you so mo máa ìyẹn set ìyẹn ìyẹn ti aside then secondly máa like láti wà lókè èmi ni máa fẹ́ bá ẹni yẹn sùn èmi ni máa fẹ́. nǹkan ẹ bá wá ń dùn mí á gbé mi sí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ bed hmm. ní egungun bed ní as in edge of the bed hmm. so á gbé mi bígbà tẹ́ kí mo tẹ̀ gbẹ́ bígbà tí mo sọ. máa pè é straight man. àwọn màbá mi sùn yẹn náà. jẹ́ kí n pè é straight jẹ́ kí n pè é straight. kò sí nǹkan tó fẹ́ sọ o. So ní bá gbé kọ́ wọn sìn ẹ máa máa rí wọ́n fẹ́ ra bèbè náà máa máa sọ lórí show ẹ lọ don't call me with your private number. yeah. Hello ma. báwo náà ṣe máa ń dún ẹ tó fi mascot okay number one mo ní máa ń sex number two èmi ni máa ń fẹ́ kí n wà lórí mi máa ń fẹ́ kí n wà lókè hmm. tí bá ti wà lókè bó bá ṣe wù mí ni mo ṣe lè fi okó yẹn dára àgàgà àkókò yẹn bá tóbi hmm. màá fi dára fún ara mi mi fún ama wà lókè mo dẹ̀ máa kọ́m dáadáa then tí bá sí lókè mi máa ń fẹ́ kéèyàn wà lórí mi ìdá kí n wà ní ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì egungun bẹ́ẹ̀dì hmm. so màá sùn sí ọwọ́ right mi ọwọ́ left mi so á dẹ̀ gbé ẹsẹ̀ mi bóyá ẹsẹ̀ mi left nù ẹsẹ̀ mi right kan wà lókè sẹ́ni adé dúró adé máa bá mi sùn dáadáa ìyẹn náà máa ń wá then two ìmí náà bóyá eh, bathroom níbi zinc àti máa ń brush fún ẹnu yẹn níbi zinc níbi bathroom náà á gbé mi síbẹ̀ so in any way ni mo lè fi kàn. no hello ṣé mo pé kọ́mi yàtọ̀ sí squatting ah scott ni mò ń sọ kọ́mìkẹ́ kọ́mì yẹn máa ń yẹ ìṣẹ́jú ìṣẹ́jú nìyẹn máa scott kìkì kan sẹ́ mo ní dùn mí tóbi ní mascot kan. so ah, níbo ló máa máa fi okó kàn kó tó scot níbo ló máa ń fokó kàn lára ẹ. ibi òkè yẹn ibi pínkì òkè yẹn mo máa máa fi máa fi máa fokó yẹn bú ọ̀ṣẹ́ fún ara mi kó má bàa mi bú ọ̀ṣẹ́ ò máa bú ọ̀ṣẹ́ fún ara mi máa fi okó ẹ̀ bú ọ̀ṣẹ́ bí òkè yẹn níbi ìdán mi lókè yẹn. okay all right thank you. pé tẹ̀ tó wọlé gan-an mo ti dà dáadáa. okay. Hello? Hello? Yeah? Hello? Hello? Hello? Hello? Okay, Oshe, thank you. Ẹni tó bá ti sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ bá ti kó jù mi ò fẹ́ gbọ́. Adó mi ò fẹ́ gbọ́. Oníkálùkù ló mọ nǹkan tó ba lára mu. Tó bá ti hello hello. Ó máa ń pa spirit mi ni. Tẹ́ bá fẹ́ pè torí ìkànnì yìí ẹ sọ̀rọ̀ jáde sharp sharp tó bá ti ń lè ẹ̀lẹ́ ẹ̀lò mi ì fẹ́ gbọ́ i'm not interested má já dànù ẹ̀lò. how many times tó bá fẹ́ pè tó bá ti fẹ́ pè kúrò níbi tó ti ń gbọ́ ọ̀rọ̀ you cannot ó lè máa gbọ́rọ̀ kó dẹ̀ tún fẹ́ pè at the same time you can't you can't do the two at the same time O fẹ́ máa wò mi, o tu fẹ́ pe wole, ko kò possible the number to call is plus four four seven four zero four eight five one two three four you cannot be calling me at the same time listening to me kò possible ó mama máa jálura wọn ni kokon. Hello? Baba, ẹ eh, lè máa gbọ́ mi kẹ tún máa sọ̀rọ̀ ẹ eh, sún kúrò bí tẹ ti ń gbọ́ mi kẹ concentrate láti sọ̀rọ̀ you can't listen to the two at the same time. hello. ó máa ń hello. Hello. ẹ̀lọ́ ẹ̀ síbẹ̀ mọ́. ẹ̀yin lẹ̀ ní síbẹ̀ mọ́ ẹ̀lọ́. Hello, ẹ̀lọ́ sà ìyá ń gbọ́ yín. ẹ̀lọ́ ẹ̀ bẹ́ẹ̀ kálẹ̀ o. ẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ dáadáa ẹ̀kú ètò nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹ sọ nípa pé ní ẹ bára ìbèrè fún obìnrin. bèbè kan mo sọ pé kẹ má sọ̀rọ̀ bèbè lórí kinní please you people don't frustrate me it's not nice. nínú nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí à ń sọ̀rọ̀ lórí white obìnrin ṣe láì kókó ńlá àwọn àwọn ọkùnrin complain pé gbogbo àwọn obìnrin tó wà níta ṣé tòótọ́ ṣé gbogbo obìnrin tó wà níta lórí lìndókó ńlá ni then ẹ̀yin tẹ kí ni white ṣe láì kókó ńlá white ṣe fẹ́ dókó kékeré rárá what is going on what is the problem ṣé ẹ mọ̀ lò ni àbí ẹ fi pé nǹkan kan okó ńlá special hello. hello àṣìkà ẹ̀ka ẹ̀kọ́ lẹ́ o. ẹ̀ka lẹ́ o. yes ma a program ma first discussion tẹ́ sọ̀rọ̀ ń pa yẹn ni mo fẹ́ sọ̀rọ̀. chronic and acute. yes acute yes because i my it happens that ìgbéyàwó me. ó end lórí acute mm. because my ex ó lọ date ẹni tí ò yẹ kó date èèyàn tó close. ìyẹn ni chronic What if fún yín ní chronic sexual disorder ló ti fún yín yẹn. exactly exactly in fact nígbà tó máa ló stage kan gan kò he when he dated that one he still went on and on So jẹ́ pé ìgbà tí mo wà ní nàìjíríà máa rí pé ó bá house help mi sùn. Ah, chronic. so he kept doing that on and on on and on a ṣe adẹ́bẹ̀ a ṣe adẹ́bẹ̀ a ṣe a bẹ̀bẹ̀ but it got to a stage I couldn't hold it anymore. Hmm. obìnrin the tó bá fọwọ́ kàn mí ṣé lórí She máa dàbí ìṣó hmm. lára mi bíi Show, ìṣó Me, gún show ni tó bá ta sí mi nínú ilé báyìí ó máa dàbí pé kì í ṣépè fún un. Hmm. I don't even want to see him. Kó tẹ̀ máa sí nínú ilé, inú mi máa dùn. But tó pàṣẹ wo ní ilé báyìí, ìbànújẹ́ máa my bọ́ọ̀tà yẹn. Number one Another thing is that èmi tó jẹ́ wípé mi ò ṣe kankan èmi ni wàá wá máa ṣán káàkiri hmm. ó máa rò bí a mo fẹ́ pay òun back because of àwọn kan tó ń ṣe yẹn pé bí fẹ́ gba revenge of which ìyẹn ò sí ní plan ti tèmi what I had in plan mi n tẹ̀ ní máa tó mo máa end marriage mi in the first place mo ti wo wípé mi ò ní end marriage yẹn nǹkan tí mo máa ṣe fún mi pé tí àwọn ọmọ mi bá ti dàgbà ìgbà yìí ni mo máa fìyà ẹ̀ jẹ́ hmm. because ìgbà yìí ni mo end mo make my make up mind me pé i'm not doing anymore at that stage tóun náà ti dàgbà kó tó bá fẹ́ ṣe pẹ̀lú láìfẹ́ kó lọ ṣe hmm. but later when the emotions were gone everything were it gone of course it will affect your emotion kí lè rí ma. ó máa affect emotion yín yes yeah ó affect emotion mi i can't kò tẹ tó bá súnmọ́ mi in fact every time kó tó wọ bẹ́ẹ̀dì báyìí mo ti wọ bẹ́ẹ̀dì mo máa mi sun o máa máa ṣe bẹ́ẹ̀ pé mo ti sùn máa máa hàn ọrùn ni mo máa máa hàn ọrùn lọ sódà kò ní fọwọ́ kàn mí á hmm. ní pé mo ti sùn ìgbà míì gan tí mi ò bá ṣèyàn àti nǹkan tó bá wọ bẹ́ẹ̀ tó bá wọ bẹ́ẹ̀ tèlé mi báyìí wò ó ìfà tó bá ti fọwọ́ kàn mí báyìí fẹ̀kẹ́sẹ̀ báyìí ṣáà ṣe nǹkan tó máa ṣe kò bẹ̀rù rẹ̀ ìjọ́ kìí ṣe mo wípé mo kàn ń ṣera mi léṣe bíi kí n máa ní unnecessary ibati. jẹ ibati ìgbà tí ẹ̀yin ìgbà go through gbogbo acute stage yẹn kí ni intervention kí lọkọ yín wá ṣe nígbà tó notice àbó ṣe. ó máa bẹ̀bẹ̀ ok ìgbà ó notice máa sọ pé ó notice but òun máa òun feel pé later ó stop ni but it kept growing but èmi stop sọ fún ìgbà yẹn pé ok bí kìíní ìṣe ń ṣe yìí jẹ́ ká lọ sọ́dọ̀ marriage counselor because I wasn't in the marriage anymore I offered him let's go to a marriage counselor wọ́n ní pé ṣèbè yín ọkùnrin bíi tiẹ̀ ni wọ́n ṣèbè obìnrin bíi tèmi ni wọ́n pé ṣèbè yín náà ni wọ́n làwọn náà ní marriage ti tiwọn náà àwọn èèyàn kankan lè dá sínú ilé ẹ èèyàn kankan lè bẹ ẹ sọ anything he doesn't believe in them bó ṣe ń sọ̀rọ̀ sí mi ẹ ti understand mm-hmm. ǹjẹ́ wàá wò ó pé okay let's go to our pastor in the church pastor náà ó ti ba ó ti fọkó ó ti fi ba church jẹ because e go to a say that antinka ó lọ ń ask èèyàn kan out ní church tó jẹ́ jẹ́ pé èèyàn yẹn kéré sí èèyàn ọ̀rọ̀ yẹn wá láti nígbà tó wá ṣáà èèyàn yẹn ò dé ìtẹ̀ ó wá ń disturb èèyàn yẹn yẹn tí wọ́n sọ fún pé òun mọ̀ ìyàwó yín òun ò lè ṣerú nǹkan báyẹn pẹ̀lú yín ìgbà tó wàá fi yẹn sílẹ̀ bèbí yẹn wá end up láti lọ sọ fún pásítọ̀ ẹ ṣe ìyá ẹ jẹ́ ká gbé tọ̀ mi. ó fa embarrassment africa mi ò lè gbàgbé ọjọ́ yẹn. Hmm. after that they still came back so báyìí lèmi tí one make up mind mi pé well kò sí ìgbà tí mo fẹ́ ṣe pé fine only marriage for better for worse I still had to like I was enduring I endured that for a quite a long time but Antinka when it got to a particular stage ó kàn dọjọ́ kan ní Antinka I was pissed I have to move out of the marriage. Hmm. Hmm. I have to move out of the marriage. Just like I said, um, tó bá ti di acute, tí ò bá sí proper intervention, nǹkan tó máa end sí náà nìyẹn at the end of the day. Yeah, exactly. Intervention yeah, you are very right. Between... Very right because me I was even ready with kó jẹ́ ká sort of marriage counselors, those that are deep, that are cute, that are good at this, let them talk. Let them, if so much does not believe in that, He doesn't want to post, he doesn't want to listen to anybody, even family members, he doesn't want me to share it with them. He could go to he doesn't want you guys it. could go for counseling, but at the end of the day, oh òun fúnra ara But when you have subjected a woman into chronic state and ó she ń lọ padà sí àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn, ó máa fi perpetually ó máa jẹ́ remain on acute situation ni. Hello hello. hello ma ẹ sọ̀rọ̀ sókè o. so uh, lórí acute and chronic sexual disorder ni mo fẹ́ sọ̀rọ̀ nípa torí èmi náà ti ní experience yẹn rí pẹ̀lú ọkọ mi tí mo wà bẹ́ẹ̀ ọdún náà ó ti ní àwọn ó ti fẹ́ àwọn ìyàwó tó ti bímọ tó dẹ̀ jẹ́ pé wọ́n ti separate but nígbà tó bẹ̀rẹ̀ sí ní cheat on me to the extent pé mo wá ń rí lójúkorojú kò sí nǹkan inú ilé báyìí mi ò sọ̀rọ̀ and ó máa ń jẹ́ kí èèyàn ó máa ń jẹ́ kí èèyàn wà múdì wà kàn rí pé inú ẹ̀ ò dùn wà bí àgbà tó jẹ́ pé èèyàn ń bára ìjà láìní ìdí nígbà tó wá dé stage kan mo wá bá èmi fúnra mi ni mo bára mi sọ̀rọ̀ mo ní pé ìwọ ọmọkùnrin ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti fẹ́ tó ti bímọ fún tó ti bímọ fún yín tó dẹ̀ jẹ́ pé ẹ̀ sí mọ́ mo ní nílùú yìí o mi ò ní dá tọ́mọ nígbà tí mo make up mind mi pé mi ò ní dá tọ́ àwọn ọmọ mi àjọ máa tọ́ àwọn ọmọ yẹn dàgbà tó bá wá dàgbà o tó ní kálukú bá fẹ́ máa lọ nílò ẹ̀ ó lè máa lọ that is when that the spirit of forgiveness uh, descend on me hmm. and I was able to forgive him. Hmm. So it takes the will of God láti ṣe kíni láti mú kí ìlú ilé yẹn kó wá padà sípò. Hmm kò wá sí nǹkan tó lè máa ṣe o mo ṣáà máa ń rántí mo máa ń sọ pé mo máa ń sọ pé mi ò ní dá tó àwọn ọmọ mi mi ò ní dá tọ́ wọn so nítorí náà ohun tí èmi tí mo fi tọ́jú and and there is one thing àwọn obìnrin a máa wà in deny tí irú nǹkan báyẹn bá ti ṣẹlẹ̀ a máa wà in deny òun ló fi máa ń wọ ara mo sọ̀rọ̀ síta pé awífúnni kó tó dání torí àwọn òbí mi sọ mi ò gbà mi ò gbọ́ mo ní à ó lóun ti yí padà ọmọrún kan báyẹn nígbà tí mi ò deny ara mi mọ́ tí mo mọ̀ pé this is a spade and i'm calling it a spade so bí mo ṣe save ara mi yẹn with the power of but God. but ṣé àwọn náà wá change ṣé ọkùn ọkọ yín náà wá change over time because tí ọkọ yóò bá change perpetually you will be mentally disturbed ṣé ọṣọkọ yín change <laughs> emotionally you will be battered ó change to some ìṣẹ́mọ̀ kí nǹkan wà ní ninety percent tẹ́lẹ̀ now ó ti reduce it sí forty percent ṣùgbọ́n mo ń pa òwe kan fúnra mi pé ìwọ ni mo bá nájà sórí gbogbo àwọn tẹ́jọ́ ń kóra yín kiri yẹn wọ́n fẹ́ kí n kúrò ní ṣùgbọ́n mi ò ní dá tọ́mọ hmm. nílùú ìlú ò ní dá tọ́mọ pé mi ò ní dá tọ́mọ yẹn òun ni mo fi wá wà bẹ́ẹ̀ tí mo fi wá ní the spirit of forgiveness and báwo wá ní sexual báwo wá ní sexual relationship yín ẹ̀yin méjèèjì. ṣẹ́rí nígbà tí mo ti lè forgive ẹ o hmm. ṣẹ́rí ara mi balẹ̀ it is when you don't forgive that is when your body shuts down hmm. nígbà tẹ́mi ti lè ní ọkàn ìdáríjì pé gbogbo kò sí gbogbo nǹkan tó bá ṣe fún mi mo ṣáà ti mo ti forgive mo dẹ̀ ti mójú kúrò. Mm ara mi balẹ̀ bẹ́ẹ̀ nínú bedroom wa the bedroom is at peace. ọdún náà ó sì ń dọ́gbọ́n ṣe ṣùgbọ́n òun nǹkan tí mo fi ní pé àwọn obìnrin pé a máa wà ìdínáì ni pé tí àwọn ọkọ àwọn ọkùnrin wa tí wọ́n bá ń ṣerú nǹkan báyẹn á ah, lágbájá mo trust lágbájá pọ̀ lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n deep down tó bá túnú wa tó bá túnú wa wò wọ́n rí pé òótọ́ ni. ẹ ṣe mà. so tó bá. hello. hello. hello ẹ kalẹ́. ẹ kalẹ́ o. hello. ẹ kalẹ́ sọ̀rọ̀ sókè. ọlọ́run ṣeun. The number to call is plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one twenty four and obìnrin tẹ́ like ń láì kókó ńlá kí lẹ rí nínú okó ńlá adema mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀ bí a ṣe lè mú obìnrin skirt àti sọ́rí bẹ̀mí ò mọ rídìí tí àwọn ọkùnrin ṣàṣẹ ń bi mí kò ń ṣe gbogbo obìnrin ó gbọ́ but you have to just like in nǹkan tóbìnrin you. sọ you have to be able to purge yourself of any hello. hello yeah ẹ̀lẹ́ ẹ kálẹ̀ ọ̀rọ̀ ti kan. ẹ kálẹ̀ o. mo fẹ́ sọ̀rọ̀ nípa acute. ok acute ni gbogbo èèyàn ń sọ̀rọ̀ lórí acute àti chronic hello. hello aunty hello ẹ kálẹ̀ o. ẹ kálẹ̀ mà. ẹ kálẹ̀. ẹ jọ mo fẹ́ dá sí nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni. èwo lẹ fẹ́ sọ ṣókólá àbí èwo lẹ fẹ́ dá sí. méjèèjì ni mo fẹ́ dá sí. ok because. Eh, hello ma. hello hello aunty. à ń gbọ́ yín. ṣé à ń gbọ́ mi. ẹ̀hẹ̀n mo fẹ́ bẹ̀rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ látòrí acute ẹ̀ kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan. acute and chronic. sẹ́rí bẹ́ẹ̀ ni sẹ́rí tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sí yàn lákọlà mi mi mi lè sọ pé nǹkan tó ń sọ ó wrong or ó right but ẹlẹ wọn láwọn forgive ọkọ àwọn pé àwọn dẹ̀ ń carry on báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀ èmi ò ní <laughs> mí ní sọ pé yẹn right because there is no way. no no, no no ìyá mi you cannot ẹni sùúrù mà ẹni sùúrù you cannot say it depends. ṣe mọ̀ pé bá ṣe sọ pé offence yìí even ní court of law àwọn offense. kan wà tó mm. jẹ́ pé ó carry capital punishment àwọn offense. kan wà tó máa ní okay manslaughter àwọn kan wà tó máa ní ó commit battery and assault àwọn kan wà ṣe mọ̀ mm-hmm. oríṣiríṣi so ó lè jẹ́ pé offense bọ̀ irú offense pé dún ọmọ kékeré lábẹ́ ọmọ kékeré tó ń pè ẹ́ ní dádì ó dọ̀bọ̀ ó ara àṣẹ irú offense yẹn ò ṣe forgive totally. that is it. nǹkan tí mo fẹ́ fàyọ gan nìyẹn ó depend lórí nǹkan tọkọ wọn ṣe fún wọn ó depend lórí nǹkan tí ọkọ wọn ṣe fún wọn tán fi máa it just like that tó dẹ̀ máa carry on bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. ó lè jẹ́ pé nǹkan tí ò bẹ́ẹ̀ pé nǹkan tó ń ṣe fún wọn ó jẹ́ ọgbẹ́ ọkàn tó yẹ pé in time tó bá rí máa yẹn ádàbẹ̀ pé in fact bẹ́ẹ̀ pé kọ́ńtà aláìdá ló máa máa ṣe wọn ó ti pẹ́ẹ́n lé nǹkan tí ẹni yẹn ṣe fún wọn tó dẹ̀ máa carry on tí everything dẹ̀ máa wà normal just like that. Hmm. bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan nínú lẹ́ṣọ̀ tẹ fún wa tẹ́ ń sọ lẹ́ẹ̀kan àti nǹkan ṣé rí kí ní ọgbẹ́ ọkàn ni. Bẹ́ẹ̀ni tó bá ti tó bá happen sí yàn kó tó kúrò lára ó máa ń tè long time. When you have when your husband or your woman has given you a chronic sexual dysfunction, that, that is it. it. It's only to remain. lẹ sọ because ẹni tó wá lọ pé àwọn ah, ti forgive ó kúrò just like that <laughs> to be honest to be honest with you I I me, me, me, rí pé happen like that a lè sọ jáde but kò ever happen like that tó bá lọ pé everything go on ní bedroom bó ṣe yẹ kó go on wọ́n ní sex bó ṣe yẹ kán ní sex it's not the same it will never be the same It will never be the same àfi tábàlẹ̀ gbàgbé ẹ gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ well ó dáa kéèyàn forgive but it will never be the same kò lè kò lè jẹ́ the same ni so in nǹkan i'm talking from my experience now mm-hmm. because wúkà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ̀rọ̀ pẹ̀lú experience táwọn náà ti ní but mm-hmm. it will never be the same but ó yàtọ̀ ó yàtọ̀ síra wọn nǹkan tó pọ̀ wọ́n bá ṣe fún wọn báyà nǹkan kékeré tán lè forgive just like that ló happen of course you can just forgive and carry on but ẹ pé nǹkan tó yẹ kó fọgbẹ́nu gidi tó yẹ pé tọkùnrin yẹn gan bá ń wọlé bí ìgbẹ́ ló ṣe máa rí lójú yín how will you forgive irú èèyàn bẹ́ẹ̀ yẹn just like that. mama ẹ experience ti yín àti ọ̀rọ̀ lórí oko ńlá. ok aunty <laughs> so experience èmi náà mo ti mo ti wọ́pọ̀ sọ lẹ́ẹ̀kan pé ó depend lórí nǹkan tí ẹni yẹn bá tó bá ṣe fún wọn. ok ẹ jẹ́ ká sì yẹn sílẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa oko ńlá. ok ṣẹ́ẹ̀rì ẹni tó bá ti try oko ńlá ẹni yìí ò ní fẹ́ lọ try oko kékeré. kí ni reason o àwọn ọkùnrin tó ń àwọn ọkùnrin tó ń complain pé wọn obìnrin ò fẹ́ try oko kékeré ṣẹ́rí tí wọ́n bá ti try oko ńlá bí ẹni tó sọ̀rọ̀ èèyàn kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní oko ńlá ó wà enjoyable hmm. of course it's true because ẹ ti use mọ oko ńlá hmm. but ẹni yẹn bá ti use mọ oko kékeré láti ilẹ̀ o ó tún máa wà sí court láti lọ gba oko ńlá sára. kí ni oko ńlá ṣe fún ẹ̀yin tó dùn ju oko kékeré ṣe ti dán méjèèjì rí well aunty yes. ok kí yes, wàá nìyà kí ni ìyàtọ̀ nú ẹ̀ kí ló kó ńlá ń ṣe fún yín kí ni ìyàtọ̀ láàrin okó ńlá àtokó kékeré ní dídó. ok bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ṣẹ́rí tí àbá ti ń dóko ńlá for long time tó ti ń ẹ̀jọ́ okó ńlá tó lè yẹ pé ẹni tó lo okó ńlá yẹn ó mọ̀ ọ́ lò bó ṣe yẹ kó lò ìyà tó wà nípa kéèyàn lo okó ńlá ìyà tó dẹ̀ wà nípa kó mọ̀ ọ́ lò ẹni tó ní okó ńlá yẹn tó mọ̀ ọ́ lò bó ṣe yẹ kó lò tí ó ń tẹ́ ìyàwó ẹ lọ́rùn ọ whoever tó ń gbà tara tó ń tẹ lọ́rùn. ok ẹ ti ẹni sùúrù oko ńlá ẹni sùúrù oko ńlá kí enjoy nínú oko ńlá. ẹ wo oko ńlá máa ń kúyàn nídìí ó dẹ̀ bí mo ṣe ń èèyàn máa ń enjoy ẹ máa enjoy kékeré ni. ẹ máa ẹjọ́ èdè gbogbo ara yín ẹ máa mọ̀ pé yàn bá yín sùn bẹ́ẹ̀ ni ẹ kì í mọ̀ pé yàn bá yín sùn lóko kékeré. ah kò lè jọra wọn àǹtí kò jọra wọn ni oko kékeré máa dà bẹ́ńpẹ́ bẹ́ńpẹ́ ìṣẹ̀lẹ̀ ti tọ́ ìṣeré ni kò jọra wọn ìyàtọ̀ wà ń bẹ̀ so ẹni tó ẹni tó bá sì tọ́ okun láwò kó fara mọ́ kékeré tí tó ń tọ́wò jẹ́jẹ́ kó má lọ sídìí okun láà because ṣé, the, the moment tó bá lọ sí ìjókòó ládàá sí. mo fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé sáìzì okó ńlá àbókó kékeré ni àbí àti mọ méjèèjì dó. ṣẹ́ẹ̀rì ẹlòmíì ló kó kékeré o tó dẹ̀ mọ́ lò ó hmm. ẹlòmíì ní okó kékeré tí ẹ pé ìdíwẹ́ tó fi máa tẹ́ ẹni yẹn lọ́rùn ẹ máa rò pé nǹkan tó wà nídìí ẹ̀ ó jù bẹ́ẹ̀ yẹn lọ ni ṣé sáà ẹ fi pé obìnrin ló yẹ kó mọ̀ ọ́ dó ni àbí ẹ fi pọkùnrin ló mọ kó lò àwọn méjèèjì náà níṣẹ́ yẹn ṣe àwọn méjèèjì ni tọkùnrin tó bá mọ gbogbo gbogbo ọ̀nà tó lè gbé obìnrin gbà láti enjoy oko kékeré all well and good obìnrin náà láti mọ the way tó láti gbà sára that's it àwọn méjèèjì náà níṣẹ́ lọ́wọ́ àǹtí ẹni sọ pọ́kùnrin nìkan ló gbọ́dọ̀ ló gbọ́dọ̀ mọ iṣẹ́ ṣe dáadáa obìnrin náà láti mọ iṣẹ́ ṣe dáadáa. ok tó bá fi okó ńlá sílẹ̀ tó mọ́ okó kékeré sílẹ̀ èwo lẹ máa mú. <laughs> àti big question lẹ bèrè yẹn o tù mí o máa lọ fókó ńlá straight. ẹ lọ fókó ńlá kí ni reason yes. fi máa lọ fókó ńlá. mo ti sọ reason ẹ fún yín lẹ́ẹ̀kan pé èèyàn ẹ̀ ń jó okó ńlá bẹ́tà dànù okó kékeré bẹ́ẹ̀ ni okó ńlá ni màá lọ fún adídìyìn bá ní ọ̀pọ̀ mi lókun màá ṣe lọ fún kékeré. ok ẹ ṣe èèyàn ẹ̀yin láti pè wọlé lórí kéèsì yìí because èmi á sọ máìdì mi lórí okó ńlá àtòkó kékeré mo ń gbọ́ yín ẹ gbóhùn sókè. Okay hello. hello um, abiyinka. ma ẹ ti gba bèbè yín. èmi fẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ ṣe kí lẹ wí. báwo wá ni. <laughs> mi ti ẹ̀ tí ì lò ó ṣùgbọ́n bí mo ṣe fi sára mo notice pé ọjọ́ mẹ́ta mo kàn wá kínní mi mo yà tètè yọ ọ́ torí pé ọkọ mi ò sí lára mi tó mo yọ ara mi dìde ìṣì ni ọkọ mi wá sọ pé kí n tètè gbé kíní kúrò lára mo yà gbé kúrò lára so mo fẹ́ dá sí ètò tẹ̀ ń sọ. ṣokola lẹ fẹ́ sọ. ètò tẹ̀ mo fẹ́ sọ nípa méjèèjì nítorí méjèèjì mo ti tọ́wò ah, ìmákùrọ́ ṣé nígbà tí mo ń lo oko ńlá yẹn hmm. mo fi pé oko ńlá yẹn wọ́n mọ̀ lóòótọ́ medium àbùkù kékeré. Hmm èyí nígbà tí mo wá padà sí oko kékeré ìṣẹ̀mọ̀ oríṣiríṣi style ni wọ́n mọ̀ ṣe ní tèmi o èmi ò mọ tẹlòmíì oríṣiríṣi style ni wọ́n mọ̀ ṣe ó dẹ̀ mọ́ lò dáadáa nígbà tí mo wà pẹ̀lú oko ńlá àwọn style kan wà tí mi lè ṣe pẹ̀lú oko ńlá tó máa ń dùn mí. yes hundred percent bí a pé ká ṣe doggy style mm-hmm. bàbá mi látẹ̀yìn tó máa máa dùn mí rìn ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí í ṣe oko kékeré mo enjoy yẹ mo ṣe doggy style oríṣiríṣi style ni mo mú mo dẹ̀ ń gbádùn ju oko ńlá hmm. experience tèmi mú nìyẹn. Hmm. ẹ ṣe tó bá wá gbé oko ńlá àti kékeré lẹ́sìn èwo lẹ máa mú. ah màá mú oko kékeré màá mú medium right now eh. nítorí pé mo lè ṣe oríṣiríṣi style pẹ̀lú oko kékeré mi ò lè ṣe style pẹ̀lú oko ńlá tó bẹ̀. ok ẹ ṣe ẹ ṣeun. ẹ ṣeun. The number to call is plus four four seven four zero four eight five one two three four. Wọ́n ní àwọn lè ṣe style oríṣiríṣi pẹ̀lú medium oko àti oko kékeré. Àwọn kan láwọn like oko ńlá. Kí ni reason tẹ́ ṣe like ṣé oko ńlá àti oko kékeré? I don't understand. A máa sọ̀rọ̀ lórí ẹ̀. Hello. Hello, Aunty Hello, ma. Èbó Hello, Bótókẹ́ ló ń sọ̀rọ̀. Okay mo fẹ́ contribute sí nǹkan tẹ́ ń sọ yẹn. ẹ sọ̀rọ̀ sharp sharp nítorí WhatsApp lẹ́wà wá já yín dànù. ok o ok o ọkọ kékeré lèmi ní sílé o. ok ó dẹ̀ mọ́ lò ó ń satisfy mi. Hmm. tẹ́lẹ̀ kó tó di pé mo fẹ́ ọkọ mi ẹni tó ń tó jẹ́ pé boyfriend mi tó lóko ńlá tó bá ti ń bá mi lájọṣepọ̀ ó rọ̀fù ó dẹ̀ máa ń dùn mí. ìgbà tí mo dẹ̀ ti pàdé ọkọ mi tó lè yẹ kó kó kékeré lóní kò sí bó ṣe bá mi lájọṣepọ̀ tí ò tẹ́ mi lọ́rùn. tó hmm. mo gbà pé ó ní mímọ́ lò n tí mo fẹ́ contribute nìyẹn. ẹ ṣeun. ẹ ṣe. oko tó tóbi àti oko kékeré èwo ló dáa jù kí ni ẹ̀yin obìnrin gan kí lẹ ń fi oko kí lẹ kí ló dé tẹ́ fi láìkó oko ńlá ṣé oko ńlá àtoko kékeré ṣé ọwọ́ ọkùnrin lo wa. ni àbí ọwọ́ obìnrin ló wà ṣé yóò lè gbádùn excuse me ṣé fi pe yóò lè gbádùn oko kékeré ju oko ńlá lọ. No? kí ni kí ló special nípa oko ńlá hello. hello. hello sáfún ẹ̀yin ká mi ẹ̀. bẹ́ẹ̀ ni o. ok ẹ káàsán. ẹ káàsán. Um, mo fi nọ́mbà mo fi káàdì pè ní mo fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ̀sán yẹn. ẹ yá ẹ dá sí ẹ gbóhùn sókè. I, I, I'm not a Yoruba person, but let me tell you what happened oko ńlá máa ń dùn do ronika mm-hmm. ó máa ń dùn tí ó bá jókòó ńlá ó nídìí pé kí ẹni náà kó kó tọk yìí ronika gbọ́dọ̀ kó kékeré tó bá jó yín ẹni ẹni ní fíìlì púpọ̀ bẹ́ẹ̀ ronika mm-hmm. ẹni ní fíìlì àwọn ẹni tó ní ọkọ kékeré ẹ ó da tó bá tó bá dógbò kó tọk at the same time nígbà yẹn ni wúmà yẹn mo máa ní fíìlì náà you understand. Hmm. bọ̀ okó ńlá wọn ò nídìí kí wọ́n sọ kí yín kọ́ tó do. okó ńlá máa ń dùn from beginning tẹ́ni tẹ́ni ẹ̀ bá ń start yẹn sínú bàjẹ́ náà ẹ̀ bó ṣe ń wọlé ní ní ẹ̀ máa ń dùn from beginning you understand you don't need to struggle but okó kékeré you know most times bí pé ẹ mọ̀ pé vagina different people ló wà àwọn kan ti fẹ̀ àwọn kan ti tight you understand ìyẹn tó táìtì yẹn tó kókó kékeré bá lò ó lè ní fílì gbẹ̀gbẹ́ ìyẹn tá ọmọbìnrin tó rán fún bíbí mọ́tò. thank you hello. hello ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ mà. ẹ jọ ṣe wà lórí láìpẹ́ mi. bẹ́ẹ̀ni. ẹjọ mo fẹ́ dá sí ètò tẹ́ ń sọ yẹn sí. à ń gbọ́ ní ṣó kólà nípa kólà àtòkó kékeré. ṣé ẹ rí okó ńlá ni ọkọ tí mo tó fẹ́ mi sílé ní mi kì í gbádùn ẹ̀ mi kì í lè jókòó lè. Hmm. bọ̀ṣẹ́ wá rí ẹ̀sìn mi tí mo ti fẹ́ rí ọkọ kékeré ló kò sí ká bá ti ṣe ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin a sì ń ṣe lọ pẹ̀lú ọkọ kékeré ó dẹ̀ mọ̀ ó dẹ̀ mọ̀ ọ́ lò dáadáa ọ̀ṣẹ́ wa lélẹ̀ tó jẹ́ okó ńlá yẹn tá a bá ti tẹ̀sẹ̀ kan báyìí gbogbo inú ló ti máa máa dùn mí. Hmm ló ti máa máa kàn mí tó bá ní kèmí mú o okó kékeré lèmi máa mú hmm. Hmm. kékeré lèmi máa mú o. ṣé wọ́n tiẹ̀ ti dóyin ṣé wọ́n ti ṣe ti scott rí lẹ́kùn wọn dóyin kẹ́ scott ṣe ti wọ́n ti dóyin ẹ ti scott rí. òun náà ni mo ń sọ pé mi lè scott lórí tinú láàyẹn bọ̀ lórí kékeré yẹn kò síbi tá a ti kò sí nǹkan tá a fẹ́ ṣe tí mi lè ṣe lórí ẹ̀. ok wọn understand question yẹn hello. Hello, Adinka. Hello. Ẹ ká sàn. Ok, ẹ ká sàn. Ẹ kú ètò, mo fẹ́ dá sọ́dọ̀ ọ̀rọ̀ tẹ̀ sọ ọ̀rọ̀ kó láàbò kékeré mo fẹ́ dá sí. Kí lẹ fẹ́ sọ? Ṣé gbọ́ mi? Hmm. Ṣé rí kókó tóbi kọ́ló mátà? Ṣé rí kókó bá kéré tó bá wà ní medium size? Ó wà lọ́wọ́ ẹni tó ní oko gbọ̀ngàn, ó gbọ́dọ̀ mú kó yẹn lò. Ó gbọ́dọ̀ mọ bó ṣe bó kó yẹn ṣe, ó gbọ́dọ̀ wọ lóògùn kó rọ́ ṣọ́ọ̀ṣì tó kọ sósì kó bẹ́ẹ̀ kó fún èyí lóògùn yẹtí kó bá tóbi jù àmì ó kọ́ máa lọ sí ètò ọmọ àgbọ̀nì èmi ò lóko tóbi obìnrin kà á medium size bẹ́ẹ̀ ẹni tí mo bá ti dé obìnrin kan tí máa tẹ̀lé máa kọ́ gẹ́ gbóbìnrin tí máa kọ́ gẹ́ ìfọ̀kọ́ mi sínú obìnrin máa kọ́ sáàṣì ní obìnrin yẹn wò máa gbogbo ẹ̀ṣẹ̀ ìdìbò nígbà pé nígbà pé ọkọ mi ò ní kọ́ta àdó kò ní kọ́ ìkúrọ́ tó wà sálùgbẹ́ mo lè kó kílò mẹ́ta kí n sókè kí n dé sọ pé màá make sure pé mo dúró tó máa mọ̀ pé okó kan dúró òun kí o lè yàtọ̀ ó lè kó tóbi o bẹ̀tẹ̀ ẹ̀ ẹ̀ ó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lára tòkè bóyá kó tóbi kọ́ àlèyàn fi gbádùn kó àbílẹ̀yàn fi mọ̀ pé bóyá pé kìíní ó ní pẹ̀sì lọ́wọ́ ọkùnrin ẹkùnrin tó lókun tóbi kan tí ò bá mọ̀ lò ó useless ni ẹ̀tọ́ bá kéré tẹ́ni tó ní okó yẹn tó bá mọ bó ṣe lè spring okó yẹn bó ṣe lè lo okó yẹn fún obìnrin yẹn obìnrin ọ̀ní wá kó mi mú kó yẹn lọ́wọ́ wá kiri níbi mo fẹ́ sọ hello hello. hello. now let's talk tẹ bá rántí pé a ti ṣe ètò kọjá tí mo sọ wípé láti dó obìnrin èyàn ò tiẹ̀ ní láti fokó sí inú òbò obìnrin kóbìnrin enjoy sex ẹni ọkùnrin àbí ẹni obìnrin tó bá ń sọ wípé okó láti tóbi kóun tó do ọjọ́ ni ó jó obìnrin kò wà romantic ó wà orítọ̀ ó mọ nǹkan tó ń pè lóko dídó hello. hello ẹ kalẹ́ mà. ẹ hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ à ń gbọ́ yín mà à ń gbọ́ yín. kúkọ mi ni làwọn mi ti láyè mo fẹ́ dá fẹ́tò lórí ọ̀rọ̀ òkú làbí oko mm. méjèèjì tí kò dà kò dẹ̀ sí tí kò níṣẹ́ tó máa ṣe ó wà lọ́wọ́ obìnrin tó fẹ́ lùkà àti ọkùnrin tó fẹ́ lò because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ti experience méjèèjì rẹ̀ ẹni tó ní ogún kékeré ó ṣiṣẹ́ tó mọ̀ ọ́ lò tó mọ̀ ọ́ ṣe dáadáa ó ṣiṣẹ́ ju èèyàn tó ní ńlá lọ because èèyàn tó lókó kékeré tó dẹ̀ mọ iṣẹ́ yìí níṣẹ́ tó mọ̀ ọ́ ṣe àti obìnrin tó fẹ́ gbà tó wà ní need pé mo ní láti ṣe kínní two five three days you will be feeling of say pé àmọ́ ah, ní sex oko kékeré ó wà perform very well lórí ẹ̀. hello. hello. hello ẹ sọ̀rọ̀ sókè one minute. hello. hello hello. ẹ jọ ṣe àǹtí Yinka nìyẹn. hello nǹkan tí mò ń sọ nípa ọkọ ẹ ó ní obìnrin tó bá fi pé oko kékeré oko ńlá ẹ òun gbádùn ẹ kíní kan kò mọ bó ṣe ń i'm telling you mi so pé kó ńlá ò but àwọn stars kan wà tó jẹ́ wípé tí ẹ tó ní oko ńlá bá ṣe inú ìnira lobìnrin yẹn máa wà a ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá ń dó obìnrin di nǹkan tí àwọn èèyàn máa fi feel wípé oko kan kéré òun feel ẹ̀ òun ni wípé ọkùnrin yẹn ń dó obìnrin yẹn just like that without doing any other thing. hello. hello. yes. ọkùnrin yẹn ń dó obìnrin yẹn without doing any other thing But pé ó kàn concentrate láti máa dóbò nìkan tó bá lo okó kékeré tó ń dó obìnrin tó dẹ̀ ń fi ọwọ́ ẹ̀ tó fi ń tíìz obìnrin yẹn pẹ̀lú ẹ̀ obìnrin yẹn ò tiẹ̀ ní mọ̀ bóyá kó kékeré lòun lò àbí ńlá. ẹ ló ń ti ń kán. à ń gba yín. ẹ lè gbọ́ méjèèjì tí ẹ kúrò níbi tẹ́ ti ń gbọ́rọ̀ ẹ lè sọ̀rọ̀ kẹ́ máa gbọ́rọ̀ at the same time. hello. hello how are you. fine ẹ sọ̀rọ̀ kíákíá wọ́n máa ja yín dànù whatsapp lẹ́ ń àti okó ńlá àti okó kékeré hmm. ṣẹ́ẹ̀rì sometimes nígbà míì ọkùnrin ni mí ẹ má bínú o because mo ti ní experience méjèèjì ṣẹ́ẹ̀rì ó depend lérí irú òbò tó bá wà ní obìnrin àwọn obìnrin míì wà tó jẹ́ pé òbò wọn kò kò fi bẹ́ẹ̀ yẹn tóbi so àwọn tí ò bá tóbi yẹn tí o bá fi okó kékeré sí o máa ṣáìdè o máa jọ ẹ ọ̀ṣẹ́rí tí òbò bá ti tó bá ti tẹ̀ láti tẹ̀ wá tó tóbi kò sí bí okó kékeré kó ṣe lè wọ́n kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe ọ̀ bá rí oko tó kì dáadáa tó kì á lè kanlẹ̀ á lè. bàbá kò sí nǹkan tó ń jẹ́ oko kékeré. hello aunty nka. hello. ẹ kalẹ. ẹ kalẹ o. kẹrí àtòkò kékeré àtòkò ńlá they are all the same then ó dìtẹ́ ọkùnrin tó bá fẹ́ lò àtòbìnrin tó fẹ́ máa tẹ́ kókó yìí. At times, Antonio Mijomoko, you able to twist, you twerk on the foot, everything. So ẹnití ò bá mu kó dúlá máa sọ pé òun fókó lòun fókó kékeré. Whenever your relationship oko tẹ bá bí ni kò bá jẹ ńlá kò bá jẹ kékeré ẹ máa dò ni. So kò sí pé oko kan kéré oko kan o tó. Kò sí nǹkan tó ń jẹ oko ńlá oko kékeré. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé a máa ń wà lazy tí ọkùnrin tó ní okó ńlá tó bá dé obìnrin tó ò bá ṣe nǹkan tó yẹ kó ṣe obìnrin á máa rí ìnira ọkùnrin tó lókó kékeré tó bá ń dé obìnrin tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe obìnrin á gbàgbéra débi wípé kò tiẹ̀ mọ̀ bóyá okó kéré àbí okó ò kéré but the moment ẹ bá ti sọ pé okó kéré okó tóbi you are not doing the right thing i'm telling you as far as i'm concerned okó tó bá tó tó bá tóbi jù ó lè manipulate òbò kò síbi tí ò lè wọ̀ kò sí kọ̀rọ̀ inú òbò tí ò lè wọ̀ and the woman will be able to feel it ní ara wọ́ọ̀lù òbò dáadáa provided tí ọkùnrin yẹn ba de lo ọwọ́ ẹ̀ pẹ̀lú you cannot o ò lè dóòbò lásán láì má fi ọwọ́ ṣeré lójú òbò obìnrin okó lásán ò lè jẹ́ okó lásán pé ká máa dóòbò obìnrin lásán kò jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbá even ìwé sọ o ò lè dóòbò obìnrin lásán láì má lo ọwọ́ sí ojú òbò ẹ̀ o tó bá máa dó obìnrin látẹ̀yìn tó kú ẹ bá tóbi jù o lè geset ibi tó yẹ kó gèsẹ́ẹ̀tì kó tó wọlé maybe di gbàgbàgbàgbà obìnrin míì láìkẹ̀ bọ̀ yí pé o fẹ́ dó obìnrin kí obìnrin dẹ̀ rántí wípé o dóhun lánàá kí ara ẹ̀ dẹ̀ tún ṣe gírírì o ń make use of ọwọ́ pẹ̀lú ẹ̀ wẹ́dá o lo o lo kólá o wẹ́dá o lo kó medium o wẹ́dá o lo kó okó tó ṣe pé kinní o o ń láti make use of your ọwọ́ ó láti lè make use of gbogbo àwọn nǹkan míì tó wà lára obìnrin bí ọyàn bí idọ̀ ẹ̀ bí wípé kò fọwọ́ pa ara ẹ̀ but wípé o kàn ń dó obìnrin pẹ̀lú okó ńlá is rubbish obìnrin tó bá lóun enjoy ẹ̀ ọlọ́run má jẹ́ ká enjoy ìyà tó bá lóun enjoy ẹ̀ tó bá pàdé olóko kékeré tó bá dó ẹ bó ṣe yẹ kó dó ẹ there's another thing i want to tell you tẹ́ bá ń dó obìnrin tẹ́ bá ní okó kékeré tẹ́ ń dó obìnrin most times tẹ́ ẹ̀ bá dola tẹ̀yìn tó bá ti yẹ pé fẹ́ sùn lé lórí ẹ fẹ́ doni ẹ make sure pé ọwọ́ yín méjèèjì ó wà níbi abẹ́ ìdí obìnrin yẹn láti lift obìnrin yẹn up látòrí bed ìdí yín tẹ́ bá mú ẹ grip ìdí ọwọ́ yín méjèèjì fi grip grip ibi ìdí obìnrin yẹn láti inú kẹ́ fi lift ẹ up lórí bed tẹ́ bá ní okó tó tó kéré gbọ́ àwọn ọ̀nà wà oko kékeré ó máa ń wọnú ó lè ó lè wọnú ó máa ń kún ó máa ń ráǹdòbò ó máa ń dó wọ́ọ̀lòbò oko ńlá tó bá fi tí oko bá tóbi jù tó bá fi sí wọ́ọ̀lòbò ìnira ló máa ń fún obìnrin ìnira ló máa ń fún obìnrin oko kékeré o oko ńlá o ó dìpẹ́ lórí bí obìnrin bá ṣe mọ̀ ọ́ lò ó dìpẹ́ lórí bí ọkùnrin bá ṣe wọ́ọ́ lò hello. Eh ẹ jọ mo fẹ́ dá sí program yẹn ni o. okay. mo fi pé ehm, oko kékeré àbòkó ńlá kò kò kò ní kò má tà àwọn obìnrin ní ò mọ difference bóyá oko kéré àbòkó tóbi ó depend lórí sometimes emotion ló máa ń jẹ́ kí obìnrin enjoy sex ẹlòmíì gan ẹ lè má bá sùn bọ̀ torí pé ó lọ́ọ̀ ọkùnrin yẹn automatically ló máa enjoy sex pẹ̀lú ọkùnrin whatever position ẹ bá gbé ní ẹ lọ i think also tó bá fẹ́ sọ pé okó kéré àbí kó tóbi ẹ jẹ́ ká máa là ó àwọn ọkùnrin kan àti poko wọn kéré bíi tọmọdé obìnrin ò ní ẹ̀ńjọ́ irú okó bẹ́ẹ̀ yẹn but when we are still talking about medium size okó or something like that ẹ jẹ́ ká máa clarify because tí mo ní kí n bá yín dá sí nìyẹn. àwọn tó ní okó kékeré kò ṣe bíi macro bíi okó tí ò ju ìka lọ àwọn okó medium àwọn bíi àbí five point something kò sí nǹkan tó sì bàdí pé kí obìnrin do tóbìnrin bá dẹ̀ do obìnrin á gbádùn ẹ̀ tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe now let's talk about squatting ó yẹ kí obìnrin ẹ̀ kó kó experience ẹ̀ once irú ìtẹ́ ń sọ wípé obìnrin squat obìnrin ò nídìí okó ńlá àbí okó kékeré láti squat obìnrin kò nídìí okó ni okó tó dẹ̀ nídìí gan kò ń ṣe kò ń ṣe kò ń ṣe dọ́dọ́dọ́dọ́ ní kí obìnrin rí okó kó tó squat torí pé ibi tí o máa to stimulate láti láti jẹ́ kí obìnrin squirt o ìṣẹ́dà kò jẹ́ pé ojú idọ̀ ẹ̀ fún obìnrin tó ní idọ̀ àbí àbí G-spot ẹ̀ so ọwọ́ lásán tó bá mu ọwọ́ ẹ̀ lò lásán ó máa jẹ́ kí obìnrin squirt tó bá dẹ̀ fẹ́ jẹ́ wípé o fẹ́ dó obìnrin láti squirt ni àwọn position tó lè fi dó obìnrin dé wípé obìnrin á squirt máa sọ fún yín bọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ti ọwọ́ tó bá fẹ́ jẹ́ kóbìnrin squat wà him at the G-spot Ati ti sọ fún yín G-spot ó wà lókè òbò a dẹ̀ sọ fún yín tó bá dẹ̀ fẹ́ tó jẹ́ wípé nǹkan tó aim at anything tó ma máa tó bá máa eh, tickle ojú ìdọ̀ obìnrin àbí G-spot ó ní kan tí mo wò lórí Facebook ó ń ṣe tattoo sí bí abẹ́ òbò obìnrin sínú òbò obìnrin obìnrin yẹn dẹ̀ squat ó dẹ̀ da gbogbo omi yẹn sí ojú ẹni tó ń tattoo yẹn O da gbogbo ẹ̀ sí ní ojú so gbogbo nǹkan tó ma stimulate oju ìdọ̀ obìnrin àbí G-spot òun ló lè mú obìnrin scott so ìwọ tó bá fẹ́ dóòbò obìnrin ipe kó scott o ò ní aim àti pé o fe fi okó sínú ẹ̀ kó lọ sí sàlẹ̀ tó bá fẹ́ dóòbò obìnrin okó pé okó ń lọ sínú òbò lọ sínú sísàlẹ̀ ipe ó ń bọ́ta kò lè mú scott ó ní ibi tó máa aim at láì tó bá fẹ́ lu ọwọ́ wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú fíńgà kan tó bá ti ti ọwọ́ fíńgà kan sí wàá sọ di méjì wa wá wa wàá yí ọwọ́ yẹn wàá yí ọwọ́ yẹn sọ́wọ́ òkè ọwọ́ òkè yẹn ló máa ló máa ló máa eh, ló máa fi ọwọ́ yẹn chiku ọwọ́ òkè yẹn ọwọ́ òkè yẹn báyìí ọwọ́ ibi G-spot yẹn ló máa chiku wàá dé wàá mú ọwọ́ kejì wàá máa fi máa stimulate orí idọ níta àbí ojú òbò ẹ in fact tó o bá lu ọwọ́ kejì o lè mú ọwọ́ kan kó o máa fi chíkù ibi òkè òbò kó mú ẹnu kó máa fi jẹ idọ̀ ẹ̀ but wàá wà very very conscious and be careful tó o bá fẹ́ kó scott sí ẹ lẹ́nu. hello. hello ìyá mi jẹ́ àǹtí mi ní wáyéjì. àṣẹ. ara àpárò ló ń sọ̀rọ̀. yes sir. ẹ kó ètò. yes sir. ọlọ́run àbáyé dájú mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi. yes sir. ṣé pọ́ìntì ọ̀rọ̀ kan mo sọ fẹ́ sọ̀rọ̀ ṣẹ́jú méjì kéré ni ṣe ní mo rí pé àwọn ìyá wa ń complain wọ́n ń sọ kólá kólá but ẹnìkan ti la ọ̀rọ̀ yẹn nínú wọn ẹni tó sọ̀rọ̀ láti ìsìn ẹ tó gbogbo nǹkan tá a ní àwọn tá à ń wọṣọ a ní large size a ní big size a ní small size mm. so they are not talking about medium large or extra large or two x that's number one point then number two a sọ̀rọ̀ bóyá máa gbìyànjú wa okó ńlá àtòkó tó gùn àtòkó tó kéré ó yẹ ká ní ó yẹ kó differentiate yẹn náà then number three tí màá fi àǹgọ̀ number three ni pé kí ló dé jẹ́ pé àwọn obìnrin tó ń complain oko láwọn làwọn bàbá kan ń complain ṣé láwọn ọkùnrin tó ń complain ìyá ń jẹ wọn nítorí pé ẹ ti sọ the truth about it ni pé àwọn fẹ́ lọ fi fún oko wọn wọ́n fẹ́ bà yàrá wọn jẹ́ ni nítorí pé everybody is complaining but àwọn ọ̀yá wa yẹn ò sọ̀rọ̀ àwọn ọkùnrin ló yẹ kó pè wọlé pé what about ṣé ojú ara ti tẹ òfẹ ni wọn ṣe ń request kó tó tóbi ṣé mo gbọ́ ọlọ́run dá wa bákan náà obìnrin míì wà ó slender bó ojú ara ẹ̀ tóbi obìnrin míì wà ó sanra nǹkan tó dẹ̀ wà lábẹ́ ó kéré gan ọkùnrin ni wá èmi náà dẹ̀ sọ̀rọ̀ from experience tó ráwà yìí náà a wà láyé ó ṣe díẹ̀ so àwọn obìnrin tó ń complain about ẹ eh, táwọn ò bá rúkó ńlá to my own experience ní bílífù pé ojú ara tiwọn gangan tóbi You go ṣe yẹ learning because we are not talking about the car, ìka bíntì ìka ọmọdé we have medium big we have large we have extra large we have two heads ó depend lórí nǹkan tí oníkálukú bá lè gbà sára ìdí ni pé bọ́lá ṣe dáwọ́ ẹwú ẹyẹ obìnrin ọlọ́run dáwọ́ kan ní pupa ó dáwọ́ kan ní dúdú ọlọ́run wá dá àwọn ọkùnrin kan ní pupa ó dáwọ́ dúdú bọ́lá ṣe wá dá ọkùnrin tó ga ó dá ọkùnrin tó kúrú bọ̀ ẹ guess what ọkùnrin míì to ga nítorí wà ń bí àwa yìí ọkùnrin mi ò ní hmm. gbogbo ẹnu ni mo fi sọ ẹlòmíì máa wò ó pé wọn obìnrin máa wò pé a ah, gíga ọmọkùnrin ìgbà ó sì gbọlẹ̀ ìyá mi tó bá tún nǹkan tó wà lábẹ́ wa máa wò pé a ah, ìwọ kò dà fọ nọ́ọ̀tì mi àwọn kan ní wọ́n fàtà àpàkò wò àwọn kan ní láti wò kò gbogbo yẹn èmi ò káàkiri rubbish nìyẹn o kò kò wà kò wà grounded kò sí nǹkan tó jọ wọ́n fàtà kò wò kò sí nǹkan tó jọ kò sí ìwé tó support ẹ wípé àtàǹpàkò máa dictate bí oko ṣe máa rí ìwé kọ̀ọ̀kan ò sí kò sí science kan tó support ẹ. Thank you. That is, so that's what I'm talking about because uh, everybody is complaining about eh, health uh, ìgbà lóòótọ́ oníkálukú ní choice ààrẹ nítorí ẹlòmíín wà tó láìpẹ́ obìnrin tó gbẹ tóbìnrin ò bá sì sanra tán báyìí ọkùnrin mi ò ní gbé but ìwọ tó ń sọ̀rọ̀ ṣé ojú ara kéré ó yẹ kó máa ó yẹ kó máa kó máa kó máa kó máa distinguish ẹ̀ wípé èmi ní ojú ara tó tóbi tí o ti ní ìbárúkú tó tóbi tí o lè gbà á kò sí eh, ní. but nǹkan tó ṣẹlẹ̀ sà ni wípé ida òbó tóbi ẹ má bínú àwọn òkè sojú ara ń bí a máa ń là mọ́lẹ̀ ní òbò la máa ń sọ èèwọ̀ ni láti sojú ara ń bí ida eh, òbó tóbi eh, ọ òbò tóbi tí obìnrin bá tún wà rose tẹ bá bá obìnrin ṣeré tí òbò obìnrin bá jẹ́ three inches tẹ́lẹ̀ tẹ́ bá ba ṣeré nígbà tí ara ẹ̀ bá dìde sí ìwé sọ wípé ó tún máa tóbi sí ibẹ̀ yẹn á tún tóbi sí ìwé sọ wípé sáyẹ́ǹsì sọ wípé ó máa tóbi sí the more tí obìnrin bá move ara ẹ̀ máa tóbi sí òbú ẹ̀ máa jì sí tó bá move nígbà tó torí òbó wà elasticated nígbà tí ẹ bá ti dóra yín tán tára ti wálẹ̀ òbó á tún máa pajúdé díẹ̀ so kò ń ṣe wípé òbó tóbi ló ní kó máa enjoy oko kí ni experience ti obìnrin ní láì tó bá fìpó bù ẹ tóbi oko hmm. kéré ó ní bí wọ́n ṣe ń la ìtàn dó irú oko yẹn so hmm. it's your experience òbó tóbi kò ní kó máa enjoy oko kékeré experience wo ló ní hmm. láti dó irú oko yẹn àwọn oko mi wà àwọn oko mi wà ti jẹ́ pé wọ́n kéré àwọn kéré bọ̀ wọ́n gùn ó ní bó ṣe ń dorú oko yẹn tó jẹ́ pé wàá máa fún ìwí pé wọ́n fi ìyẹ́ ẹdìyẹ rin ẹ́ létí ni tó bá ṣọ́ra níbi tí oko bẹ́ẹ̀ yẹn bá balẹ̀ sí lára ẹ̀ wàá fẹ́ lè dákú torí enjoyment yẹn á ti pọ̀ ju òní lè handle lára ẹ̀ bẹ́ẹ̀ irú express wo ni obìnrin ní láti lè dorú oko yẹn irú express wo lo ní so oko tóbi àwọn ẹni tó kó ẹ̀ tóbi lóòótọ́ ó lè máa wá ẹni tí òbu ẹ tóbi lóòótọ́ ó lè máa wo oko ńlá ìyẹn kọ́ ló ní kó dóko because oko ńlá ń gbà mí tí wọn ò bá mọ̀ lò á pain ju enjoyment lọ àwọn manipulation tí oko kékeré dẹ̀ lè ṣe oko ńlá ò lè ṣe i stand to be corrected it's not about oko ńlá. ok o oh, yá mi. o oh, ẹ it's not about oko ńlá obìnrin ẹ lọ ẹ lọ up game yín kẹ up skill àti dóko oko tóbi oko kéré tó kó bá kéré tó bá jẹ tó ní experience wàá mọ bó ṣe máa dún tó yẹ pé wàá sún oko yẹn jáde níbi ẹpọn ọkùnrin tó jẹ pé máa fi pé áá ah, ah, kíni eléyìí òbú ẹ díẹ̀ bọ kò ní fìlẹ so you need experience láti ṣe tó kó ẹ bá dẹ tóbi gan ẹ̀yin tẹ́ ẹ sọ pé ó máa ń dùn yín lóbò yẹn ó níbẹ̀ ṣe lè ṣe é ibi tẹ́ bá fẹ́ kó pò yẹn dé ní òbò yín ló máa dé ẹ máa wà in control ni tó bá ti mọ̀ pé ọkọ ẹ wà in doubt ó ní oko ńlá ìwọ ló máa wà in control oko dídó because ìwọ ló mọ tó fẹ́ kí oko yẹn dé lára ẹ. ẹ ṣe ìyá mi lọ bí ẹsùn kọ́ni mi kàn ní láti kíkì ènìyàn. ẹ ṣe gan sa. ṣe ẹyẹ kì í fẹ́ lómi ọ̀la yóò dàbọ̀. so the scotting tó bá fẹ́ jẹ́ kí obìnrin scott ọwọ́ méjì lọ sí òkè òbò níbi tí G-spot wà O ló máa fi máa ló máa fi máa stimulate ibẹ̀ wàá dẹ̀ máa fi ọwọ́ kejì wàá máa fi stimulate orí ìdọ̀ níta ọ̀ kó máa lo ẹnu in case tó bá jẹ́ tó bá fẹ́ kóbìnrin squirt nìyẹn o tó bá wá tó dé hello. hello ẹ kọ́lẹ̀. ẹ kọ́lẹ̀ o. òbó wálé ló sọ̀rọ̀. ẹ gbóhùn sókè. ẹ ṣe ọpọlọ yóò ní jọba mà. nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ni okó ńlá àti okó kékeré. ọ̀rọ̀ yẹn dọ̀ ẹ sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ yẹn dọ̀ ló ń kill spirit mi ó ń kill. ọ̀kẹ́ ẹ má okó ńlá àti okó kékeré púpọ̀ náà wọn obìnrin tó wà nílé ayé sìn bí a kìíní àwa bí a tà ní ìjọ fìdí ṣẹgbọn. mo ń gbọ́ yín. ọ̀kẹ́ ẹ sọ àwọn obìnrin wa wọn kì í sọ bí àwọn lọ́wọ́ ní òbò tó fẹ̀ àbí òbò tí ó pajúdé díẹ̀ irú ìyàwó mi for instance ìgbà tó máa style fi complain fún mi mo kàn bí ni pé bébì kí ló fẹ́ kí n ṣe sí ọ̀rọ̀ oko mi torí mi ò lóko ńlá ṣó ti yẹn bọ̀ ó máa ń complain bọ̀ tó wá ṣe last mo fi mọ̀ pé. hello ẹ̀rọ àti yínká. ẹ sọ̀rọ̀ síta dáadáa ẹ sọ̀rọ̀ síta dáadáa ọ̀rọ̀ yìí. ẹ̀rọ àti yínká èmi fẹ́ sọ ọ̀pọ̀ experience tèmi ni o sẹ́yìn okó lásán ó máa ń dùnyàn o torí mo ti ní èèyàn kan tó mo fẹ́ rí sẹ́ pé ó ní okó ńlá kódà bó kí ni bó ṣe dìde báyìí ó ti débi gbogbo bí ẹsẹ̀ báyìí tó tóbi kí ló dé mi ò lè ṣe ẹnì kan àátì wọ́n nìyẹn nígbà tí mo rí ẹni tí mo láì tẹ́ pé nínú ìjọba kó ah, ẹ wò ó ẹ̀ kì cow or any style because I could twist on it and do whatever I want on it. But tó bá ti you, the thing of it, I'm a dùn Oh, ẹ̀ show ò lè ṣe oríṣiríṣi sáà Thank you. Ẹ ṣe. Ó kọ́ to nǹkan tó tẹ̀ rí dìdá fún ni pé kó fi tíìsì kó fi tíìsì ojú ìdọ̀ kó fi tíìsì ẹ̀ níta. Mẹ́wàá tó bá wá fẹ́ jẹ́ kí obìnrin score tó dẹ̀ fẹ́ do. Ono meji ni. Number one, ẹ lè ẹ lè do láti ẹ̀yìn bọ́ dídó tó máa dó obìnrin látẹ̀yìn tó fẹ́ kó squat o ò ní yé ń pin o fẹ́ kí o kó wọ inú òbu ẹ̀ gbogbo eré tó o máa ṣe níbi ẹ̀yìn yẹn ojú ibi tí idò ẹ̀ kọjú sí àti orí ibi g-spot ẹ̀ lókè ló máa ṣe o ò ní yé mà ti fi okó sí inú òbò pé kó lọ sísàlẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ squat ni bẹ tó bá yẹ pé o kàn fẹ́ dó pé o fẹ́ come àbí o fẹ́ kó come you can do that bẹ tó bá ẹ̀ ń pé àwọn le ilé o mo fẹ́ kó squat o ò ní èèmọ̀ okú ẹ̀ sínú òbu ẹ̀ lọ sísàlẹ̀ ibi òkè ibi ibi g-spot ẹ̀ lókè ibẹ̀ ló máa aim sí níbi òkè ẹ̀ ló máa aim sí ibi oju um, ibi tí idú ẹ̀ wà ibẹ̀ ló máa dúró sí bọ̀ wípé tó bá ti kọjá ibi meji tí mo sọ fún ẹ o ti ń normal dido nìyẹn tó bá mọ̀ wípé o fẹ́ jẹ́ kí obìnrin scott scott dido ló máa ṣe fún tó bá dẹ̀ ní láti do dídó tẹ máa dóra yín bẹ́ẹ̀ ṣe máa sùn rèé ṣe ti rí bí mo ṣe lie down báyìí ìsídà kí ìwọ wà níwájú kó ń wà lẹ́yìn ọ̀ ìwọ ló dáa kó wà lẹ́yìn kó ń wà wájú bẹ́yìn méjèèjì ṣe máa fẹ̀gbẹ́sọ̀ ẹ̀gbẹ́ rèé. hello. hello. yeah. hello ma. hello. yeah ẹ kúrọ̀lẹ́ àǹtí Yínká. ẹ kúrọ̀lẹ́. mo fẹ́ dá títò mi. kí lẹ fẹ́ sọ a ti kúrò lórí ọ̀rọ̀ Èkó la o a ti kúrò lórí yẹn. ok. Mm. ok so yín lè sọ̀rọ̀ kan nìyẹn. a ti kúrò lórí ẹ̀. ó dáa. so tó bá fẹ́ ṣe pé tó bá fẹ́ dó obìnrin pé o fẹ́ kó squat bẹ́ẹ̀ ṣe máa fi ẹ̀gbẹ́ kọ́ ẹ̀gbẹ́ lélẹ́yìí lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ ṣe máa sùn gbọ́rọ̀ tẹ́yìn méje máa fò wá wà níbi ẹ̀yìn ẹ̀ ibi ẹ̀yìn ẹ̀ tó ń wà yẹn wà á sún sókè níbi ìbàdí ẹ̀ wà wá na okó ẹ̀ gba ibi abẹ́ ẹ̀ tó bá na okó ẹ̀ gba ibi abẹ́ ibi ojú g-spot ẹ̀ ló ń straight nítorí pé ó máa wà so ibi àárín méjì yẹn máa tighten ẹ̀ débi pé òní lè kọjá g-spot yẹn òní wọnú sínú òbò lọ́hùn ibi g-spot yẹn ló máa wà ló máa ma fi kíní yẹn wàá máa fi okó ẹ wàá máa fi máa ma tease wàá wá mú ọwọ́ ẹ ìkejì ṣé o mọ̀ pé níbẹ̀ yẹn wàá mú ọwọ́ ẹ kejì wàá gbé sójú ojú òbò ẹ gangan wàá fi tease ẹ o le ṣe fún 3 minutes Ti obìnrin ẹ máa fi squat but anybody tó bá fẹ́ do obìnrin lati squat o le aim lati wọ inú òbò wọn kì tó bá wọ inú òbò obìnrin lọ straight obìnrin ò ní squat most every time tó bá fẹ́ kó obìnrin squat make sure wípé orí ojú òbò ẹ̀ níta àbí G-spot ẹ̀ nínú nìkan ni ló máa ṣe kí ìyẹn ló lè fi mú obìnrin squat bẹ́ẹ̀ pé ẹ̀ do papapapa ọ̀tọ̀ ní kẹ́ dóyàn ìjọ tó bá ti ready pé o fẹ́ jẹ́ kóbìnrin escort kó mọ̀ wípé o fẹ́ kó scot ni ìjọ tó bá dẹ̀ ti rẹ́dì wípé ke obìnrin ẹ̀ kó o fẹ́ do kó mọ̀ wípé o fẹ́ do ní dídó ni dídó tó tó easy láti do obìnrin láti scot o ni mo sọ fún ìyẹn lẹ́yìn àti bí ẹ̀gbẹ́ àti wípé kó lo ọwọ́ and scot yẹn ibi tí ìtọ̀ ń gbà wá lòun náà ló ń gbà wá but different gland òun ni ó handle wọn irú ibi tí scotty ti ń wá wọ́n pè ní skein ṣe skein s-k-e-s-k-e-n-e e e, skein gland òun náà ń pè but ọ̀tọ̀ níbi tí yẹn ti ń wá bọ̀ ojú ọ̀nà kan náà ni wọ́n jọ ń and ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ní girlfriend gbogbo ẹ̀yin tẹ́ níyàwó ẹ jẹ́ kí obìnrin yín kó experience scotty níjọ́ kan mi ò lè jẹ́ òbó obìnrin o help obìnrin tífẹ́ bá wà wá ṣe mi ò lè mi ò lè mi ò lè kí ọ ìkàbọ̀ òbu ẹ̀rùn ní kó lọ wẹ̀ kò ṣe nǹkan tí ò yẹ kóbìnrin experience skeins glass yeah. no kò sí jíǹbẹ̀ o kò sí i don't think kò sí jíǹbẹ̀ so mi ò lè mi ò lè bá obìnrin ṣeré kò sí nǹkan tó jọ ó láti lè jẹ òbò obìnrin tó bá fẹ́ kóbìnrin scott kó bá fẹ́ kóbìnrin scott ó láti lè jẹ òbò obìnrin ó láti lè ẹra o. Hello, Zinka. Yes. Hello, Zinka. Yes. Sáà Zinka mo bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́ o. So kò jẹ́ bó ṣe jẹ́ tó bá dijọ́ friday ẹ má gbàgbé gbogbo ẹ̀yin ẹ ara mi ò le ara mi ò le you need to go and really examine yourself and you really to, you really need to evaluate yourself i know most of the time the chronic problem kò kí n lè kúrò honestly hundred percent ó depend àwọn nǹkan kan wà tí jẹ́ pé tí ọkùnrin bá ṣe fún ẹ àbí tóbìnrin bá ṣe fún ẹ perpetually ó máa remain nínú system èèyàn but èèyàn lè máa try láti máa go wẹ́ off àbí kéèyàn gbàgbé ẹ̀ but the moment tí ọkùnrin yẹn ò bá tí change tó ti tó sì ń ṣe the same thing you will care less honestly kò kò sí nǹkan tọkùnrin yẹn ṣe i am telling you àwọn obìnrin kan wà tí mo mọ̀ tó súnmọ́ mi tó jẹ́ wípé each time tó bá gbé call báyìí àdúrà náà máa ń ṣe fún ẹni tí wọ́n bá jáde honestly àwọn obìnrin kan dẹ̀ wà tó jẹ́ pé each time tó bá rántí ẹni tí wọ́n fẹ́ èpè náà máa ń fún hundred percent mo ń sọ fún i am telling you ọlọ́run ọba hundred percent tó bá gbé fóònù wọ́n mọ̀ máa ṣàdúrà ọkùnrin yẹn gò síbẹ̀ wọ́n máa shadura. ṣàdúrà fún pé olódùmarè wọ́lá pé bínú mi ṣe ń dùn bá mi dá ẹni yìí sí wọ́n àwọn ọkùnrin kan dẹ̀ wà tẹ́ pé tó bá rántí ẹ̀ báyìí pé iná máa ń fún pé kọ́tùbà wá kún ìtò ń ṣe so ẹ lati je ka try lati múra wa kuro from Kamati, má tiẹ̀ chronic level rárá ká wà ní temporary level tá bá ti bọ́ chronic level gbogbo nǹkan tó máa dùn mọ́ra wa nínú ká máa ṣe ká má máa ṣe nǹkan tó máa send wa lọ sí acute débi wípé perpetually a lè remain unhappy and everything will just fall apart. hello. tẹ́ bá sọ̀rọ̀ máa block you. o tẹ́ bá i will block you if you don't talk i'm going to block you. hello Ekale. Ekale. Ekale. Ekale. Ekale. kálẹ́ tí mi kàn fẹ́ dá sí ni pé nípa kóòtù tẹ̀sìn ẹ̀fẹ́ sọ yẹn ṣé gbogbo obìnrin ló lè kóòtù ní àbí. gbogbo obìnrin ló yẹ kó gbogbo obìnrin ló yẹ kó lè ṣe nọmba one tí ẹ bá mọ obìnrin handle dáadáa ó yẹ kóbìnrin lè ṣe nọmba two it depends on the state of mind of obìnrin tí obìnrin ò bá wà á pì tó hábọ̀ ọ́ problem sínú heart ẹ tóbìnrin ò wà happy pẹ̀lú relationship Eh. tó dẹ̀ yẹ pé ninety ninety five percent of marriages in Nigeria in Africa wọn ọkàn oh. make believe ni obìnrin tí ò bá wà happy ah. tó ti wà in tó ti wà in acute eh, tó ti wà tó ti wà mentally disturbed ẹ pé ó ti wà in acute situation tó need intervention tí ẹ̀ dẹ̀ fún intervention yẹn by way of loving her understanding her respecting her giving her good attitude positive attitude positive vibes tẹ́ ẹ̀ fún ní gbogbo yẹn kò ní scott that is the truth gbogbo obìnrin ló yẹ kó ṣe ẹni obìnrin tó bá wà in a good state, right state of mind ẹni obìnrin tó bá wà happy ẹni obìnrin tó bá enjoy relationship ẹ should be able to scott but obìnrin obìnrin tí ò bá wà in a good state of mind obìnrin tí ò wà happy obìnrin tó ti wà in chronic situation tẹ́lẹ̀ that was want send them lossy accused situation don't come out that to send them back i'm not i'm just using that illustration i'm not saying acute situation that you must go to the hospital but obìnrin why in acute situation ní inú ilé and she, the only thing she needs is intervention And when intervention be love be care be understanding be be you know kó ṣáà wà warmth and everything kó why in a very positive environment of course ó máa but tí obìnrin ò bá happy kò ní enjoy sex tí obìnrin ò bá wà happy ó máa kill libido obìnrin honestly tí obìnrin ò bá tó bá wà battered emotionally kò nothing sex ò ní matter sí hello thank you ẹ̀yin lẹ fira yín wọ̀n àwọn tí mo máa block and it's very good ẹ̀yin fúnra yín lẹ fira yín wọ̀n mi tí obìnrin ò bá wà happy kò ní sexually kò ní wà active tí ọkùnrin ò bá wà happy sexually kò ní wà active but tí ọkùnrin bá ń claim pé òun ò wà happy in marriage definitely the woman too is not happy tí obìnrin náà bá dẹ̀ ń claim pé òun ò wà happy in marriage definitely the man too is not happy so it takes two to tango but i want to tell you and i want to encourage you kò sí nǹkan tó ní pé kóbìnrin má love sex kò sí nǹkan tó ní kóbìnrin má gbádùn okó because sex makes you feel good honestly okó dídó máa ń jẹ́ kéèyàn feel good ni okó dídó máa ń relax nerves èèyàn ni okó dídó máa ń relax stress èèyàn máa ń mú stress kúrò lára èèyàn bẹ́ẹ̀ tí obìnrin bá ti ń feel tó tí ó ti tí okó ti ń irritate ọkùnrin yẹn ó ti ń fún obìnrin yẹn ní wàhálà kò ìfẹ́ ti sọnù obìnrin yẹn ti wà in, in, in acute situation chronic situation tí ọkùnrin yẹn ti subject obìnrin yẹn sí ó ti ó ti degenerate lọ sí acute situation tí obìnrin wá dẹ̀ ti wà in acute situation kò lè love sex irú obìnrin yẹn to bá pé ó máa rí sex bíi pé kò ń ṣe oúnjẹ irú obìnrin yẹn ò sex bíi fun ó máa rí sex bíi stress ni sex supposed to be a, a, a antidepressant ló yẹ kó jẹ́ fun. ẹ stress supposed to be a, a eh, cortisol tó máa ń remove stress kúrò lára ẹ but because o ti jẹ́ kí obìnrin yẹn rí kó wà acute ó máa rí stress bíi pé o fẹ́ fóun ní wàhálà because o ti jẹ́ kí ọkùnrin yẹn kó kó ti subject ẹ̀ sí acute situation ó máa rí ìwòwò ẹ irritating ìwòwẹ́ máa irritate ẹ̀ fún ó mama máa irritate ẹ̀ ni ìwòwẹ́ yẹ kó kó wà tantalizing kó kó kó kó jẹ́ kí uh, spirit ẹ̀ high but ìwòwẹ́ máa kill spirit ẹ̀ because ó wà killed. ẹni tó bá ti wà in acute situation kò lè ronú normally so nǹkan tó bá wà pleasing sí ẹ ó máa ó máa wà irritating sí nǹkan tẹ́yìn bá rí ẹni tó bá tó bá wà in acute situation ó máa hallucinate ó lè ní auditory hallucination ó lè ní ṣé tá à náà pé ọ touch hallucination ẹni tó bá ti wà tó bá ti wà ní acute situation ó máa hallucinate ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì gan á máa wòrán ẹ̀ pé àbí kóun kúkú para òun yàtọ̀ sí pé kóun kóun dúró ti ọmọkùnrin self harm náà ni ó wà in mental in mental health as well so ipe obìnrin ò yẹ kó obìnrin ò yẹ kó refuse sex ọkùnrin ò yẹ kó má kí ara ẹ kó má appeal sí but nítorí àwọn chronic issue tó ti wà nílẹ̀ tó ti kill libido ẹ̀ tó ti kill sexual health jẹ tó ti jẹ́ kó wà hyposexually hyposexually you know o, o o o ti ní eh, syndrome hyposexuality syndrome ó ti fún ẹ nítorí pé ọkùnrin yẹn ti ṣe àwọn nǹkan tó ti dàbí egbò tó ń dóun nurse tó fẹ́ fi jiná obìnrin yẹn ti ṣe àwọn nǹkan tó dàbí egbò tó nurse tẹ́ bá di díẹ̀ kí egbò yẹn jiná the moment tí ọkùnrin yẹn bá tún ṣe nǹkan tó jọmọ báyìí ó máa send there to acute and you may not come out of acute ní ọdún kan and as long as you are in acute uh, uh, state kò sí nǹkan kan tó lè appeal sí ẹ nǹkan téèyàn míì bá rí ní dáadáa ni nìwọ máa máa rí sí honestly so kò yẹ kí obìnrin má gbádùn oko dídó torí oko dídó máa ń make èèyàn feel good ni i am telling you when you meet a right man when you meet a right person even kò ti lo donkey years pẹ̀lú ọkọ àárọ̀ e tó bímọ fún kò ní mátà sí ẹ o ni ní kí honestly even kí right man ni ẹ ni ní kọ́bọ̀ tó fẹ́ fún ẹ kó jẹ́ owó ẹ ló máa ná that happiness you be fulfilled that happiness will fill your heart that happiness you ìwù wà fẹ́ máa dó onítọ̀hún ní gbogbo ìgbà kò ní ẹ́fà sú ẹ tó bá pè ẹ́ gan ò ní lè ṣe ìfù sick wá ló fẹ́ do honestly o ò ní ṣe no sí when you meet a right person ìfù fóbìnrin fọkùnrin when you meet a right woman to bá lọ síta wàá máa ṣe pamọ́ ni tó bá lọ síta wàá fẹ́ fi ìta cover rẹ̀ kó má mọ̀ nítorí pé o fẹ́ do tó bá lọ síta tó bá fẹ́ jẹun gan o ò ní lè jẹun kó yó o máa fẹ́ jẹ oúnjẹ ò ní fẹ́ when you meet a right person ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò sí ní right channel wọn ò sí ní right eh, relationship wọn ò sí ní right marriage wọn ti jẹ́ kí negativity kó pa positive vibes tó ń gbé lọ sí ilé ọkọ òun máa ní ara mi ò lè ẹ wọn fọwọ́ kàn mímì tí ẹ ń yí please Go and fight that chronic problems. I know it's not easy to forget. Honestly, you cannot forget. But till o bá ti find that reni ẹ̀, you ìyàwó ọkùnrin. Mo fẹ́ sọ nǹkan kan fun. ẹ lẹ́ni tó bá ṣe ìyàwó ẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ yẹn ṣe pé kinní gan ó yẹ kó lọ bẹ̀ wọ́n dá dúró pé kó má lọ. Má fipò gbàgbé kó gbàgbé o. It remain chronic To mama ma nurse nínú. You have to be good because when you are good wàá fún ní opportunity láti heal but when you are not go kò fi pé ah, ẹ̀ṣẹ̀ yẹn ti lọ ó ti lọ náà ṣèbí ẹ̀ ti parí ẹ̀ kò parí the chronic problem is there the moment tó bá ṣe míì ó máa ó máa open wound yẹn ó máa send ìyàwó yẹn si acute ni so kò kí ń parí obìnrin ò forgive ọkùnrin ò kí ń forgive is there nǹkan tó lè fi mú kúrò lórí ẹ̀ ni wípé make her happy sọ̀rọ̀ dúdú fún un ṣe nǹkan dúdùn fún wa oju rere ẹ̀ nǹkan tó lè fi make tó bá sì fẹ́ relationship yẹn tó sì fẹ́ jókòó sínú ẹ̀ o wa oju rere ẹ̀ Soro dídùn fún ma pache ẹ̀ tó bá sì fẹ́ ojú rere ọkùnrin yẹn wá ojú rere ẹ̀ sọ̀rọ̀ dídùn fún otherwise it's going to remain like that and that is why tó jẹ́ wípé i've seen somebody tó béèrè tó sọ fọ́kọ ẹ̀ pé ah eh ah mà ti ẹ̀ jà in three months ṣé yẹ kán jà mo dẹ̀ ti rí relationship tó ti wà pọ̀ for years wọ́n máa ń jà wọ́n máa ń parí ẹ̀ wọ́n máa ń ja ìjà ìfẹ́ wọ́n á jà wọ́n á parí ẹ̀ pẹ̀lú ìfẹ́ wọ́n á jà àwọn méjèèjì àwọn méjèèjì á miss ara wọn tó o bá ti wà nínú relationship tí wà àti ọkọ ẹ ò sọ̀rọ̀ for some time tó o dẹ̀ miss ẹ̀ kò sífẹ̀ẹ́ mọ́ it's better to let go honestly don't force yourself there's always e, ẹlòmíì wà níta fún ẹ tó máa make ẹ happy honestly to bá ti di pé ẹ sọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ mí ìsara yín ẹ̀dá mẹ́ kò sífẹ̀ẹ́ mọ́ honestly to bá ti jẹ́ pé o ò lè ro dáadáa pẹ̀lú ẹ̀ kò fọ àdúrà ran ọkọ ẹ lọ́wọ́ kò sífẹ̀ẹ́ mọ́ tíyàwó ò bá ti lè pè é kó ní ah when I come back to this world oh God I want to have you You're such a wonderful man. May God bless you. My God will keep you. I love you. You have made me a woman. You have brought out the real woman in me. Tí obìnrin ò bá ti sọ bẹ́ẹ̀ fún ẹ, gbàgbé ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Kò sí nǹkan That I have brought to you this evening and I want us to go back please. Gbogbo àwa tá a bá ti subject ọkọ wa àbí ìyàwó wa sí eh, chronic situations, chronic sexual dysfunction ẹ jọ nítorí Ọlọ́run let's go and ṣàtúnṣe if we still want that relationship if we still want that marriage let's stop sending them to acute state whereby they need urgent attention and intervention and we could last for like years months and as much as to bá last kò sí feelings kò sí fẹ́ kò sí affection kò sí passion kò sí anything you know so that is it I've seen a relation, I've seen someone that, see a bá wà everybody around will know that this lady is in love. Honestly, I've seen it. Everybody will know this lady is in love with this guy. Honestly, and I've seen someone that come mọ̀ pé ọmọ ló dà wọ́n pọ̀. That's not true. So, on this note, I'm going to say um, a very big thank you to you all. And I want you to be reminded again that my birthday is September fourth gbogbo ẹ̀yin tẹ́ ti send nǹkan sí mi i say a very big thank you to you ọlọ́run á bá mi pọ́n yín lé may god exonerate i mean may god um, Uh, may God exonerate you. May God lift you. May God uphold you. And may God celebrate you. May you be celebrated. Lágbára Ọlọ́run. I just say a very big thank you to you all. I will not die young. I know, got the first one here. So my birthday once again is on the 4th of September. And the t-shirt sale in Nigeria my end ní Ola, If you are still interested in buying the t-shirt, call your me on plus 234 909 1200 467 plus 234 909 1200 467. For your model, please get your model on plus 234 806 8220707 plus 234806 8220707 and for Adunia Alagbo hypertension uh, fibroid um, diabetics and fertility problem please call Adunia Alagbo on plus 234 803 405 1533 plus two three four four eight zero three four zero five one five double three for cash fix mi fẹ́ máa pè one more because I àwọn èèyàn ti mọ̀ wọ́n gan call cash fix on plus four four seven nine three zero five three nine eight five four plus four four seven nine three zero five three nine eight five four and for baby you call me on plus four four seven zero seven four zero four eight five one two three four please don't call me from Nigeria. I can't send baby to Nigeria except you have families and friends that could help you get it from me and bring it to you. Hello. Hello. Kàyínká. Ah, Màmá ẹ jọ sọ̀rọ̀ sókè ọ̀rọ̀ yẹn ó ń wè mí down. Hello. Hello. Yeah, yẹ mo ń gbọ́ yín. Sista Yínká ẹ kú iṣẹ́. Ẹ ṣe ìyá mi. Ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ńlá ńlá ńlá tẹ̀ ṣe. Ọlọ́run lọ́wọ́. Àmì Olódùmarè. Ah, ọ̀rọ̀ ńlá lè sọ. Àwọn ọkùnrin wa wọ́n ti rán sí lọ́tọ̀ fún Nation to Hell Grace. I'm hmm. a victim of such máa thank God because ọlọ́run wà lórí padà. wọ́n wá ní mo lè jẹ́ ni tó lè máa sọ̀rọ̀ lẹ́nu lórí ọ̀fẹ́ ńlá ni mo jẹ́. nǹkan tí ò tó nǹkan ó pa mí lẹ́kún ó bá yé mi jẹ́. ẹ má fẹ́ ìbẹ̀tù ló pẹ́ ọlọ́run dúró sí mi tí mo lè tọ́ gbogbo ọmọ mi tán lè ṣí dáadáa. ọkọ̀ ojú ìṣòro alẹ́ lágbè ìbò tó rí dírẹ́kẹ̀ sí iye mo ń bẹ ọlọ́run pé ṣé mo tún lè nífẹ̀ẹ́ mọ́. ẹnì nífẹ̀ẹ́. ọkùnrin ṣì ní hope ní I just don't know. I find it very very difficult. and the woman very, tó nífẹ̀ẹ́ tọkàntọkàn ni mo you nífẹ̀ẹ́ dà mí. Hmm. ó ní ibi bí ajá ẹni tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti mẹ́rin níbi ìgbé ìjókòó mi bòmú tún sá padà mo ti bá ọmọ mi ni. ìgbà dárúkọ bíi tí mo wà wíyá ní ti kéèkì mi ni ó ní ẹni tó dé us lẹ́yìn ìgbọ̀n mo dúpẹ́ pé ọlọ́run wà nílé ọlọ́run gba nǹkan fún mi tí mo jẹ ẹni tó ẹ pé lóyún lè ráhùn dìgbà. wọ́n máa bá owó obìnrin wa èyí ti pẹ́ ní ìgbéyàwó yẹn jù mo dúpẹ́ pé mo jèrè ẹ̀ lẹ́yìn. ọ̀tọ́ bá tí ò bá tètè gbè wọ́n kó tètè kúrò hmm. ọ̀pọ̀lọpọ̀ ti kú lè ní o. ìgbà táwọn ọ̀rẹ́ yìí mú mi lọ sí psychiatric clinic tí mo wà ní ìdárúkọ ẹ̀ lórí mi ṣe pè wá pé yẹn ní ma ẹ ẹ oh my god má dàbí báyìí mo sáré caution ara mi kò ní bí this way ìgbà tí mo fẹ́ ò ní nǹkan kan tí bá kúrò mo lẹ́lẹ́ ó lẹ́lẹ́ ìdàbí tó bá wà ó jẹ́ kí n ṣàlẹ̀ jẹ́ out of pushing push push pushing gbogbo relations ní ó jẹ́ kí n ṣàlẹ̀ jẹ́ jẹ́ kí n wọ aṣọ tí kò yẹ kí n wọ̀ kọ́ tó sọ mí ìdẹni tó dúdú ní obìnrin ẹgbọ́rọ̀ tí mo sọ Hmm. tó bá jẹ́ wíwá àtẹ̀fà ló mọ̀ kàkà dáadáa tọkàntọkàn náà aṣọ ìdí ńlá. Hmm. ìmíkiri somebody tó dáa tẹ́lẹ̀ tí nǹkan kí ti nǹkan máa rí I know where I was and I know what I'm doing. ẹ̀ka tó náà ló gba ṣé yìí lọ́wọ́ mi mi ní dárúkọ ṣẹ́ náà mo lè ṣiṣẹ́ dáadáa pẹ̀lú ẹ̀. kí o máa ní kí o máa hmm. kó má dà fún mọ̀ mi. ẹ ṣe mọ. àyè ní kó má dà fọkọ wa. má dà fọkọ wa nílùú dà fún gbogbo wa ni. bọ́lá ọlọ́run wọ́n tún ní kálukú bá sò ló máa gbà gbọ̀mọ́ bí ọlọ́run sì ń pé God will replenish me with a very very good hearted person if I no God will create one day for me. Amen. It's coming back to Israel but it's now oh, difficult for me because eh, mi ò lè jẹ́ kí ọkọ tó payé mi mọ́ because kí ni ọgbẹ́ yẹn wà lọ́kàn mi di sí yé o hmm, ọgbẹ́ ńlá ni ọgbẹ́ ńlá ni but I know God will heal the wound. The woman is there, and I pray that God will heal all our wounds. Amen. All I want to say is that do not allow anybody to break you. You are an you are just uh, an entity, and you should be responsible for your own actions. You should be responsible for your life. You should be responsible for your future. Do not allow any marriage or any man to break you. Mo tẹ̀ tún sọ náà fáwọn àwọn ọkùnrin. Nǹkan tó da ò kí ń tọ́ tẹ bá fi pé bóyá ìfẹ́ ẹni tí tó bá fẹ́ ọ̀kan tí ò bá appreciate ẹ bá ní tó bá ti ṣe tòótọ́ tí ọkọ ẹ dẹ̀ mọ́ má jẹ̀bi ọkùnrin. the person you're calling. má jẹ̀bi ọkùnrin ọkùnrin má jẹ̀bi obìnrin wàá rí pé ẹni tó máa máa kẹ́ ẹ báyìí tá máa yọ ẹ wàá tún máa wo rẹ pé àà ah, ah, èmi kẹ̀ èmi kẹ̀ lọ́lọ́ máa tì sí ẹ honestly má jẹ̀bi o má jẹ̀bi ọkùnrin tó bá ba bá lé jò sí ẹ tó bá lé jò ẹ léku sí tí obìnrin bá lé òjò sí ẹ léku sí ìwọ ṣáà máa ṣe tiẹ̀ má wọrí hello. hello. hello ya. Yeah? hello Taiwo. ẹ kí lẹ kí lẹ fẹ́. hello. kí lẹ fẹ́. hello isanike. so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ and hello ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ i'm just trying to slow down on matchmaking uh, show for till after my birthday because wàhálà tí mo máa ń ṣe lórí ẹ̀ pọ̀ àwọn tí mo ti ṣe fún wa rí so till after september 4th mo ó ṣe ṣe kí n má matchmaking show for now àwọn tó wà lọ́wọ́ mi kí sort wọn out now then after september 4 i will continue for the baby you can call me after the show and ẹ ti gbọ́ tẹ ọkọ yóò bá ti sí ní ẹ má wọ bèbè sídìí refuse wọ obìnrin jọ nítorí Ọlọ́run tó bá ní anything chronic ẹ̀yin nínú um, ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti mọ̀ pé ti ṣe ìyàwó yín ẹ mọ̀ pé ìṣẹ́ yẹn tó bá tóbi ó ti jẹ́ chronic problem sí ara ẹ̀ and ẹ má máa ignite ẹ̀ by turning it to be acute bẹ́ẹ̀ náà ni ẹ̀yin obìnrin tó bá ti ṣe ọkọ ẹ̀ tó bá ti ní chronic ní against ẹ̀. I only say èyí tí mo wá sọ fún yẹn ni mo ẹni am biased because i said baby to woman She mi so fún pé tẹ bá ti ní bèbè nídìí obìnrin tẹ ẹ wá ṣọ yí pé kẹ má lò ó kẹ má kẹ má kẹ má i will see you guys on saturday probably tomorrow i'm very busy i'm not going to come out but however i will do my short shows and we'll see again on Saturday by the grace of God. If I'm able to do matchmaking program probably probably shortly before my birthday, I could, but I'm not promising honestly i'm not promising because I mean i'm busy i have a lot on my plate i have a lot of things i'm doing at the same time restaurant uh, celebration ido but people have to be good One that you enjoy around. and for those of you thank send the video for my birthday in advance and everything i say again a very big thank you i cannot post all videos and all pictures on my on my uh, page but for me, we pay me. ò appreciate yín for those tí wọ́n ń pè mí lórí from Nigeria it's not going to be possible if you have anybody around in in diaspora you can call me connect me to the person to give uh, uh, the bid màá fún onítọ̀hún what they send ẹ̀ singing. but it's not gonna be, I won't advise you to get baby from here because owó tá máa fi gbé gan ó ju owó bèbè gangan lọ fúnra ẹ̀ so it doesn't make any sense to me then can you nǹkan mi tí mo tún for people calling me from Nigeria I'm sorry, I'm not disposed. I'm not available to pick any calls for now. If you have anything urgent, you can send voice note. I will listen to it. If I have to call you after listening, I would call you myself. But if I feel pé mo fẹ́ pè pé kò ṣe nǹkan tó yẹ kí n pè mi ò ní pè but àwọn one or two people want one wọ́n testify sí wípé ìgbà míì tí n bá rí case pé wà urgent fúnra mi ni mo máa fi credit mi pè wọ́n but some people just want to talk they just want to play they just want to call me for calling me sake i am not going to entertain that so if you know you have something serious that you want to talk about you can do a voice note definitely i will listen by the time i my dear shade voice note 10 minutes and again i am not ready to listen to anything you have to say if you do not pay me You guys are taking me for granted. I'm not going to entertain that again. If you want to discuss anything with me, you want me to listen to you, you have to pay me. You have to pay me. Me or sorrow. You know when I speak, when I talk, I talk as an intellectual. I'm not talking like an empty-headed bin. So you should appreciate me. I have not come to beg for money for people to give me money for my birthday, but pay me for my brain. Pay me for my service. If you want to ask me any question, you want me to give you attention, pay me if you know you cannot pay you say rather rather pay you for what okay now Ọlọ́run yọ ẹ́ tí mi ò okay bóyá mi ò bóyá mi ò rí bóyá mi kọ́ ló ń báwí so otherwise don't tell me i don't have to be part of your problems i don't have to be known i don't have to be mi ò mi ò ní láti mọ̀ nípa problem ẹ so it's not compulsory that you pé kó bá mi sọ̀rọ̀ if you know that you oh if you know that you cannot pay me to talk to me please do not bother to call me because I'm not going to give you any attention anyways but if I know that you want to pay me if you're talking to me ask me for my bank detail I will send it to you and as soon as you pay. Àwọn èèyàn kan ti sanwó fún mi mo fún wọn látẹ̀ńṣọ́ mo pè wọ́n fúnra But you can't just be calling me and telling me things and think me oh ò wà sílé ayé for you now. I have my life and I, and I pay bills. So if I keep listening to one one after the other, time wo mo fẹ́ ní me. how do I make money? So please ẹ respect her. Our respect is reciprocal if you respect me it will be reciprocated but pé o sanwó fún me. I am not ready. I don't want to be part of your problem. I'm not interested in whatever you have to say to me. And that is it. For say, I'm saying on this note, I'm signing off and I'm saying goodbye. Have a good night. Bye-bye. I need your bed, Demi. You will see me in another shade. Mo ń gbé orin kan bọ̀ tí mo fẹ́ fi I'll see you guys. Bye for now.